بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى هجلا وهجل مسمى عنده وهجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وما تهتيهم من آيات من آيات ربهم إلا كانوا عنها معرضين فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباه ما كانوا به يستهزئون ألم يروا كما هلقنا من قبلهم من قرن مكناهم في الهارد ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين ولو نذرنا عليك كتابا في قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين وقالوا لولا أنزل عليه ملكٌ ولو أنذينا ملكا لقضي الأمر ثم لا ينظرون ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون ولقد استهزئ برسل من قبلك فهاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه رحمه لا أنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون وله ما سكن في الليل والنهار وهو السميع العليم قل يا غير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم من يصرف عنه يومئذ فقد رحمه وذلك لفوز المبين وإن يمسسك الله بدور فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير قل أي شيء يقبر شهادة قل الله شهيد بيني وبينكم وهي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله آلية أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم أين شركاؤكم الذين كنتم تزعمون ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحابته أجمعين وبات مستمعين الكرام إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run ọba àlekè ọlá ìyìn sì ní fún pẹ̀lú mo jẹ́rìí pé kò sẹ́ni tíjọsìn tọ́ sí ní tòdodo àyàfi Allahu Ta'ala mo sì jẹ́rìí pé anabi Muhammad sallallahu alaihi wa sallam ẹrú sí ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ni ìkẹ́ àti ọlọ́lọ́run kó máa bá àti àwọn ará ilé rẹ̀ tí wọ́n mọ́ pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá ló gbà kó kárí gbogbo mùsùlùmí àgbáńlá ayé lẹ́yìn eléyìí akíra ní kíkí ti islam pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh pẹ̀lú ògo ọlọ́run á tún máa tẹ̀síwájú nínú àlàyé ọ̀rọ̀ ọlọ́run tá à ń bá bọ̀ nínú suratul an'am tí í ṣe súra ẹlẹ́ẹ̀kẹfà nínú alukur'an aya ẹlẹ́ẹ̀kejìlá lagúnlẹ̀ sí lánàá ibẹ̀ náà láàsì ti gbéra lónìí pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run kó sì ní fún wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل لمن ما في السماوات والأرض كل الله كتب على نفسه الرحمه ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون abẹ̀rẹ̀ tafsiru wa ni pẹ̀lú sísáde ọlọ́run kò lọ́dà ṣẹ̀tọ́n ẹni ẹ̀kọ́ ẹni ègbé ọlọ́run ráyè láàrin wa abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba ti ń jẹ́ Allah ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ aláìrọ̀ ọlọ́run nínú àyà ẹlẹ́ẹ̀kejìlá tá a ṣàlàyé rẹ̀ fún wa lánàá ọlọ́run ní kí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kó béèrè lọ́wọ́ àwọn ará Maka níjọ́ náà torí pé súrọ̀ yìí Suratul An'am màkíyà ni Maka ló ti gbé sọ̀kalẹ̀ fànábì wa Muhammad ọlọ́run ní kó béèrè lọ́wọ́ wọn tá pè ní uslubu talikin lánàá pé títa ni gbogbo ti ń bẹ nínú sánmà àtilẹ̀ ọlọ́run tún kọ pé kó fèsì pé tọ́lọ́run ni lẹ́yìn náà ọlọ́run ọba àlékè ọlá ó tún wá jẹ́ ká gbọ́ yé pé òun ti ṣe ìkẹ́ àtàánú àwọn ẹ̀dá ẹ̀ lọ́ràn èèyàn lérí ara rẹ̀ nílẹ̀ ayé ń bí lẹ́yìn náà ọlọ́run á ní kéèyàn ní kó má lọ kó tàn jẹ bá wa. láyájímọ̀ anẹ́kùnmí láyá omi kìyàmẹ́tì láàrọ̀ ìgbà fi gbogbo wa pátá láì dá ẹnìkan sí láì yọ ẹnìkan lẹ̀ náà ni ọlọ́run ó gbé dìde tó bá dìjọ́ gbéǹde alkiyama lẹ́yìn eléyìí ọlọ́run tún jẹ́ òye wa pé tí ń jẹ́ òfò tá nìkan ṣòfò kò sí ti ń jẹ́ òfò ju òfò alkiyama béèyàn bá ṣòfò láyé tẹ̀mí bá ń bẹ ìrètí sì ń bẹ ó lè tún padà jèrè ṣùgbọ́n tó bá ti dijọ́ gbèǹde alkiyama kò sí retí ire tàbí dáadáa kan fúnrú ẹni tó bá ṣòfò ń bẹ torí náà òfò tijọ́ gbèǹde alkiyama gangan lòfò lẹ́yìn tọ́lọ́wọ́n bá ti ṣàlàyé fún wa gbogbo ohun tí ń bẹ ní sánmà àtìlẹ̀ pé ti ẹni ìyẹn nípa ààyè ọlọ́run wá tún sọ fún wa nínú àyà ẹlẹ́ẹ̀kẹtàlá àbí ẹ wípé wàláhù ọlọ́run ní làhú máa fi sàmà wá ti wàlẹ̀ árdì tí ẹ̀ gbogbo ti tí ń bẹ nínú sánmà àtìlẹ̀ ṣùgbọ́n níbi ó tún wá ní láhùn máa sákánà fi láìlì wa nàhárì gbogbo ohun tí ń bẹ láyé pátá tọ́lọ́hùn ọba ní fi láìlì lóru ni wa nàhárì lọ́sàn ni kò fìgbà kan mọ́ jẹ́ tiẹ̀ nínú àyà yìí ètò àkàtẹ́lẹ̀ ọlọ́run sọ pé tòun ni gbogbo ẹ̀ nípa tààyè nípa ti gba ọlọ́run náà òun ló ń tún ní àwọn àfáà pàápàá sheikh wa sọ́lé alẹ́ òfèémìn onígbàtọ́ lọ ní wàláwó má sákànà fi láìlè wa nahar ó ní sákànà yẹn ọ̀nà méjì níbi ìpìlẹ̀ tó lè gbà wá ó lè gbà wá níbi tí asukun òun náà ní. ibùgbé tá ń gbé ó sì lè wá látara asukun òun náà ni ti ìfàyàbalẹ̀ àbí ti fi ọkàn balẹ̀ méjèèjì náà ni ó kó sínú nínú ìtumọ̀ òun náà ni wípé nípa ti bùgbé gbogbo ibi tó ń kálukú ń gbé àti gbogbo ibi tó ń kálukú wà lọ́sàn-án ni àbí lóru ní gbogbo àkókò yìí tọ́lọ́hun ọba náà ni ẹ rí i pé gbogbo ẹni ó jáde láyé èèyàn ni gbogbo ẹ̀dá tó jáde láyé ẹranko ni àbí nǹkan míì níbo ni gbogbo wọn padà sí inú ilẹ̀ wàhálà umar sakana fi layli wa nahar gbogbo wọn wá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni tí ò sí hárọ́kà fún tí ò sí ìmọ̀ lọ àbí ìmọ̀ bọ̀ fún òun ló kó ìtumọ̀ ti sùkúnù yẹn ti farabalẹ̀ yẹn òun ló kó sínú tàkọ́kọ́ àsùkùnà ibi tá à ń gbé ti kejì ti bi pé kéèyàn ó wà lójú kan kó mọ̀ sí ìyípadà kan àbí ṣípò padà méjèèjì náà ló kó sínú gbogbo àwa tá a wà láyé àwọn tí wọ́n bẹ láyé ṣáájú wa tẹ́lẹ̀ tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ lérí ilẹ̀ wọ́n ti wọlẹ̀ nínú ilẹ̀ yẹn ẹ rí i pé kò sí haraka fún wọn ń bẹ̀ mọ́ wọn ò lè máa lọ wọn ò lè máa bọ̀ wọ́n ti wà ń bẹ̀ ọlọ́run bá ní gbogbo bí wọ́n ṣe wà ń bẹ̀ yẹn lọ́sàn-án àti lóru gbogbo ohun tí ń bẹ̀ nù lẹ̀ pátá tó wọn ọlọ́run ọba ní. àwa tá à ń bẹ lẹ́kọ̀ọ́ tá à ń lọ tá à ń bọ̀ gbogbo bí tá à ń wọ̀ ọ́ sí pátá àti bá a ṣe fẹ́ wọ̀ lọ́sàn-án ni lóru ni òun ọlọ́run ọba lòun ní so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba àlékè ọlá nínú ìbẹ̀rẹ̀ àyà yìí ó jẹ́ ká gbọ́ ẹ wípé nípa ti ààyè gbogbo ohun tí ń bẹ pátá òun lòun ní nípa ti àsìkò gbogbo ohun tí ń bẹ pátá tòun ọlọ́run ọba ní ọlọ́run wá níwà hùwà sàmì ọ̀lẹ́ àlìyìn. dájúdájú ọlọ́run ọba tá a sọ yìí ó ní sàmíhùn ó ní olùgbọ́ alẹ́ àlímù ọba olùmọ̀ tí ìmọ̀ tiẹ̀ tó bù háyà àwọn àfáà wọ́n ní àsámúhùn gbígbọ́ yìí a lè pín sí méjì tọ́lọ́n fi ròyìn ara ẹ̀ orúkọ ọlọ́run ọba ó ní àsàmíhùn ìròyìn ọlọ́run ọba kan wá jáde nínú orúkọ yìí òun náà ni àsámùrù òun náà ni gbígbọ́ gbígbọ́ yìí wọ́n la lè pè sí méjì alákọ̀ọ́kọ́ ni sámùrù ìjábà ẹlẹ́ẹ̀kejì ni sámùrù sọ̀tí sámùrù ìjábà gbígbọ́ pé ń dá wa lóhùn àdúrà wa àbí ẹ̀bẹ̀ wa ìjírẹ̀bẹ̀ wa sọ́lọ́hún ń dáhùn ẹ̀ gbígbọ́ kan nìyẹn gbígbọ́ sọ̀tí ó náà ni gbígbọ́ ohùn wa tá a bá sọ̀rọ̀ gbígbọ́ kan nìyẹn wọ́n á mú àyà wá nínú Quran gbígbọ́ ti ìjábà gbígbà àdúrà ọlọ́run ọba àlekè ọlá sọ nínú al-Quran suratu Ibrahim àyà 39 ọlọ́run ní inna rabbi lasami'u du'a ọlọ́run ní inna rabbi lasami'u du'a. dájúdájú olúwa làsàmì ùdùá òun lẹni tí ń gbọ́ àdúà gbígbọ́ àdúà ń bí ó kó sínú sámú olè ìjábà wà sámú usọ́ọ̀t bá a ṣe wí tá a bẹ́ ọlọ́run ọba gbọ́ sàmì ùdùá bí màánà mùjíbù yóò tún dá wa lóhùn àdúà wa ìyẹn làkọ́kọ́ wọ́n ní òun là á máa sọ tabako onírùkù lásọ wípé sami Allahu liman hamida sami Allahu liman hamida pé ìyẹn òní náà kó sínú ẹlẹ́ẹ̀kejì òní samu usout fàwúwà àníwá gbígbọ́ tóhùn òun tún pín alákọ̀ọ́kọ́ alimaksudu bíi atayid wanas èyí tó ṣe pé ń tá a gbà lérò pẹ̀lú ẹ̀ ó ní ìkúnlọ́wọ́ wà nẹ́sùrù àti àránṣe ìkúnlọ́wọ́ àtàránṣe ẹlẹ́ẹ̀kejì alimurọ́dù bí i atahdid gbígbọ́n ti ìdẹ́rùbà ẹlẹ́ẹ̀kẹta alimurọ́dù bí i alìhàtọ̀ gbígbọ́n pé kéèyàn mọ gbogbo nǹkan pé kò sí nǹkan kan tó gbé ohun jáde tí ò gbọ́ wọ́n á ní àwọn ẹ̀rí rẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni gbígbọ́ atayid wanas gbígbọ́ ìkúnlọ́wọ́ àtàránṣe nínú sóràtù tọ́ súra ogún nìyẹn nínú Qur'an tabalọ̀wò láti bí aya 43 sóràtù tọ́ ha ẹ jẹ́ kí a gbogbo súra ogún láti bí àyà ìkẹtàlé ní يتذكر أو يخشى قال ربنا كنا نخاف أن يفرط علينا أو أن يطغى قال لا تخافا إنني معكما أسمع وأرى ọlọ́run ọba àlékè ọlá nígbà tó fẹ́ rán ànábì wa Mùsá aleyhi salatu wa salam sí Firaun Mùsá béèrè àwọn nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ọba ń jọ náà onírọ́bì ṣìrọ́hìlì sọ́dírí àkọ́kọ́ ní ẹ̀ ó di méjì ó mẹ́ta mẹ́rin nìyẹn àrùn. márùn nìyẹn márùn tó béèrè nìyẹn anabi musa ó ní rabbi shirah sadiri ọlọ́run ọba ṣí payá ṣí àyà mi ní payá fún mi mọ́jà àyà mi ó fún orúkọ amẹ́mẹ́ná ṣí payá fún yàn gbogbo ohun tí ń jẹ́ ìmọ̀ ọgbọ́n làákàyè òye tí ó lò kọ́lọ̀wọ́n bó fún un wọ̀yà sírílé amúrí ẹlẹ́ẹ̀kejì alámọ̀rí mi ṣe nírọ̀rùn fún mi iṣẹ́ tó gbé lé mi lọ́wọ́ yìí bá ń ṣe nírọ̀rùn ẹlẹ́ẹ̀kẹta kókó tí ń bẹ láhàn mi tí ò jẹ́ kọ́rọ̀ mi ó já geere bá ń tu tí bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tí wọn ò fi ní máa fi mí ṣe yẹ̀yẹ́ pé akólòlò. táwọn kan ò fi ní dọ́gbọ́n sọ pé àwọn ò gbọ́ mi yé wọ́n sì gbọ́ òun nígbà ah, tó ọ̀rọ̀ rẹ̀ ò yé wa ó yé wọn o wahlul uqdata min kí ló dé tá a fi sọ bẹ́ẹ̀ wípé ìdí tó fi ní kó tú ahọ́n yẹn ni àyà tó tẹ̀lé ló sọ ó ní yafqahu qawli káwọn èèyàn ó lè gbọ́rọ̀ mi yé náà. èyí ò nìkan kọ́ wájì alẹ́ wàzírọ́ min àhàlí yàn fún mi wàzírù aṣojú kan min àhàlí nínú àwọn èèyàn mi ibẹ̀ ni kò ti yàn fún mi nínú àwọn aráalé mi ó tún wá ṣàdáyẹn rí ẹ̀ ẹni tí mo fẹ́ kó yàn náà ni aruna àhí aruna tó jẹ́ arákùnrin mi ò ní kó yàn fún mi. oṣùdùdù bìí aziri kó o wá fi jẹ́ kó kún mi lọ nípa yíyàn rẹ̀ fún mi ni yóò kún mi lọ́wọ́ lérí iṣẹ́ tó gbélé mi lọ́wọ́. aṣíríkì ò fi amúrí ń èkejì ara mi níbi àlámọ̀rí mi kò ní jẹ́ mi nìkan. ìmọ̀ rí pa pé méjì béèyàn bá pé méjì téèyàn bá ń lọ ibì kan ẹnì kejì yẹn èèyàn ò mọ̀ fi ṣe omi ara bọ́rọ̀ bá fẹ́ di nǹkan téèyàn bá ti rí ọkàn yóò tún balẹ̀ báyẹ̀ èèyàn bá fẹ́ já béèyàn bá tún rí pé pé méjì ọkàn yóò tún balẹ̀. káyé nítorí kí ni nùsàbí bihaka ń kálí máa ṣàfọmọ orúkọ rẹ lọ́pọ̀lọpọ̀ ká sì tún lè máa rántí ẹ lọ́pọ̀lọpọ̀. dájúdájú ìrẹ́ bìnà bá sí rọ kúkú rí wa. ya Musa lọ ní sulaka ìbéèrè rẹ tó béèrè ohun tó tọrọ ànábì Musa ùtítà kọ́dí ùtítà àti fún ọ pé ó ṣe sọ́ọ̀nà ó ti rí bẹ́ẹ̀. wàlọ́kọ́ ni màá náà. ẹjẹ́ àfò káwá lọ síbi àyà forty three ọlọ́run ó ti sọ pé kọ́lọ́run rán kó fún un ní Hárúnà bí aṣojú abẹ́ni tí ó kún un báyìí kí lọ́lọ́run wá sọ. ọlọ́run wá ní ẹ̀yin méjèèjì ìdáhàbá ìwọ ìyẹn àyà forty three là ń kà yẹn o ìdáhàbá ìwọ àti Hárúnà ìdáhàbá ẹ̀yin méjèèjì ẹ lọ bá firaun iná utọ̀gọ́ ó ti kọjá ààyè lórílẹ̀ ó kọjá àlà ó ti ṣàgbéré lórílẹ̀. àmọ́ bẹ́ẹ̀ bá dọ́dọ̀ ẹ̀ ẹ bá sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ ó láńlá yìí náà ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ bá sọ ẹ má débẹ̀ kẹ́ sọ pé ìwọ ọ̀tá ọlọ́yin ó yà gbàtọ́ lọ́hùn rárá kọ́ ó láńlá yìí náà ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ bá sọ tí ń fi ń jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn èèyàn tí ń bá ń pèpè sójú ọ̀nà ọlọ́run wípé a máa ń pè àwọn èèyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni a máa ń pè àwọn èèyàn pẹ̀lú ọgbọ́n ni a máa ń pè àwọn èèyàn pẹ̀lú òye ni a máa ń pè àwọn èèyàn pẹ̀lú làákàyè ṣùgbọ́n kò gbọ́dọ̀ tayọ kùránì èèyàn gbọ́dọ̀ lo ọgbọ́n àbóyè àbí làákàyè tọ́lọ́run ò fọwọ́ sí kò bá mú àní torí pé a fẹ́ pè èèyàn sójú ọ̀nà ọlọ́run aráṣẹ́wó kan àwa fẹ́ kó kírun àwa ni àfẹ́ fọgbọ́n mu àwa náà wá ń bá a dálé bóyá five thousand ní màá gbà lálẹ́ ọjọ́ kan àwa wá ń fún ten ten thousand aláàfẹ́ fi pèsè Islam èyí ni ọba mú kìí ṣerú ọgbọ́n tí Ọlọ́run ń sọ nìyẹn mo rò pé ti yé a pé a ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run fún ni lọ́nà tó lè gbàyé kálímù nẹ́ẹ̀sà àlà asábì ukuli ẹ báwọn èèyàn sọ̀rọ̀ níbàámu síbí làákàyè wọ́n ṣe máa látara bẹ́ẹ̀ ọlọ́run ní bá sọ̀rọ̀ tí ò nira ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà. làálà bóyá bẹ́ẹ̀ bá bá sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ pé sójú ọ̀nà ọlọ́run ọba yàtàdá kárù yóò gba wáàsí aóyà kàṣá àbí yóò páyà ọlọ́run ọba yóò lè ronú kó páyà ọlọ́run ọba ẹ sì rí ọlọ́ni aláàtàkà hadithu Musa ìdìnà dàwù rọ́bù ubìlìwádìí limukọ̀dásì tuwa ìdàbẹ̀ ilá fìràwùnà iná ùtọ̀gọ̀ fàkúl aláka ilá ayin wàádìí. فكذب وعصى ثم أدبر يسعى wọ́n ti ẹ̀já lọ bẹ̀yẹn nínú súra ìgan Musa bá sọ̀rọ̀ tó tún jù lọ ẹ̀já bá tẹ̀síwájú kí ló wá ṣẹlẹ̀. kọ́lá Musa anábì wa Musa àti Harun wọ́n wá sọ fọ́lọ́run ọba pé Rabbana olúwa wa. ìnànà dájúdájú àwa nà xọ́ọ̀fù à ń páyà o àyìnyà fòrótọ̀ àlẹ́ yìí nà kó máa lọ ṣe wá ń sùtá kan o kó máa lọ fa burú ṣe wá o yàtọ̀ gọ́ àbí kó kọjá àlàlé wa lórí kó ṣàṣejù ṣe pé alágbára jọ ohun téèyàn bá fẹ́ lọ bá wọn ìmí ìkàlẹ̀ pé ó ń lẹ́wọ̀ báyìí tó ṣe báyìí nìsí wọ́n ti bẹ́ orí èèyàn ha tó ṣe báyìí ní ìsìn wọ́n ti dé látara bẹ́ẹ̀ àwọn ń páyà eléyìí o kó má lọ jẹ́ àwọn ń yà kan o kí lọ́lọ́run wá wí. ní tó gbé wa lọ́nu súra ìgangan nìyẹn ọlọ́run wá ní látàkọ́fà ẹ̀yin méjèèjì látàkọ́fà ẹ má páyà ẹ bẹ̀rù. ìnáni ma ìnáni máàkùmá dájúdájú èmi ń bẹ pẹ̀lú ẹ̀yin méjèèjì asùnmá mò ń gbọ́ wà á rọ̀ mo sì ń rí asùnmá màá mọ̀ gbọ́ méjèèjì náà ló kó sínú o ó kó alehal wal mustakbal mo ń gbọ́ asùnmáù mò ń gbọ́. màá máa gbọ́ gbogbo tí ń ṣẹlẹ̀ gbogbo tí máa ń sọ ní màá gbọ́ wàá rọ̀ mò ń rí màá sì tún máa rí. ohun bí tá a ti lọ ní pé àsámúhù gbígbọ́ tó jẹ́ ìròyìn kan tó jáde nínú orúkọ ọlọ́run ọba sàmíhùn olùgbọ́ ìròyìn gbígbọ́ wá jáde ń bẹ̀ àwa ló pín sí méjì sámúhù ìjábà gbígbọ́ pé ọlọ́run ọba ń dáhùn ìyẹn pé ó ń gba àdúrà wa gbígbọ́ kan nìyẹn samuel sọ̀tí gbígbọ́ tóhùn àwa ní àníwá òlòhùn òun tún pín alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ní alimaksudu bí taayid wà násírì tá a gbà lérò pẹ̀lú gbígbọ́ tóhùn ni pé ìkúnlọ́wọ́ àtàrànṣe ní ìsìn níbi àyà tá ń ká yìí ànábì Musa àti Haruna wọ́n fi ìbẹ̀rù wọn ìpayà wọn hàn sí Olúwa tó rán wọn níṣẹ́ báwọn ń bẹ̀rù sùtá tí Fíráúnà lè fi ṣe wọ́n àwọn ń bẹ̀rù ìyà tó lè fi jà wọn Ọlọ́run ní ẹ máa lọ iná ni ma akùmọ́ ń bẹ pẹ̀lú yín asmẹ́ù àárọ̀ mò ń gbọ́ mo sì ń rí ìyẹn ni pé máa kún yín lọ́wọ́ gbogbo tí máa ń sọ lòun ti gbọ́ ẹ mọ́ wọ́rí òun ó kún yín lọ́wọ́ òun ó sì ràn yín ṣe áwọ̀dàlẹ̀ màánà nǹkan tó fà yọ ń bẹ nìyẹn ṣùgbọ́n mo fẹ́ pàkíyèsí wa sí ìmọ̀ pé èèyàn sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ tọ́lọ́run ọba sọ yí pé fàkúlálà ń kọ́ ó láńlá yìí ná. ẹ bá a sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ kọ́ ó láńlá yìí ná ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kẹ́ ẹ bá sọ. So báwo wá ni Musa ṣe bá sọ̀rọ̀ ẹja gbọ́ nísàlẹ̀ nam. fàtíyà òfàkúlà iná rọ́ṣúlà rọ̀bìkà fàrùsì mánà balẹ̀ ìṣòro ìlàwọ́ látọ̀ àbíwòrán kọ́ni jẹ́ nínú tàbí àyà àti nínú rọ̀bìkà wàsálà. fàátíyáò àwọn méjèèjì bá lọ bá fàátíyáò amúrù nìyẹn ọlọ́run ní ẹ lọ bá fàkúlá ẹ sì sọ iná rọ̀sù àwa méjèèjì rọ̀súlá rọ̀bíkà wọ́n já nónù dànù ni naam ẹ rọ̀súlá nì ni iná rọ̀súlá nì òjíṣẹ́ méjì ni wá. torí àwọn atájọ́ ọmọléke wọ́n wá já lánàá nùnù dànù wá rí i pé rọ́ọ̀bù yẹn kásírọ̀ ló gbà ó wá jẹ́ pé mudọ́f wọ́n já nùnù yẹn dànù lílé ìdọ́fà so yóò àmọ́ jẹ́ iná rọ̀ṣùlá rọ̀bìkà àwa jẹ́ òjíṣẹ́ méjì tí ó jẹ́ ti olúwa rẹ̀ náà. fa arsili ma'ana bani Israel ó yá ní ìsìn tú àwọn ọmọ Ísírẹ́lì ilẹ̀ jẹ́ kí wọ́n máa bá wa lọ ó sì gbọ́dọ̀ fìyà kankan jẹ wọ́n kọ́díjì ìnáka adéwábọ̀ bí àyà tí pẹ̀lú àwọn àmì mi rọ bíkà látọ̀dọ̀ olúwa rẹ̀ ẹ rántí pé níbẹ̀rẹ̀ súra yìí súra tutọ́ wa ọlọ́run ti sọ fún Musa Musa pé wàmọ́ tìlíkà bí yàmí níkà yà Musa kọ́lá iya àsọ́yà àtàwákà gbogbo aláti mọ àwọn àmì yẹn ojú ọ̀pálẹ̀ ó dejò tọwọ́ bẹ ẹgbẹ́ funfun kankan ká tẹ̀síwájú. wàsálàmù àlàmẹ́ni tábà àlìhúdà àlàáfíà ni fún gbogbo ẹni tó bá tẹ̀lé ìmọ̀nà o yẹn ṣáà rí àwọn anábì Musa ìtọ́lọ̀ ní kó sọ fún ni pé sàlámù alámẹ́ni tábàlìúdà kò sọ pé sàlámù àlékà wọn ò sálámà sí fìrì àwọn náà torí kìí ṣe ẹni sálámà ọ̀rọ̀ rẹ̀ ò yọ kásàdúrà àlùbáríkà fún torí pé ọ̀tá ọlọ́run ní lérílẹ̀ ìdí nìyẹn tánàbí wa Muhammad tó fi dá wa lẹ́kọ̀ọ́ àìrí náà sọ̀rọ̀ ká sọ pé sàlámù àlékùm sà rárá good morning sà ẹ káàárọ̀ sà ẹ kú ojúmọ́ sà bá a ṣe mọ́ kí wọn nìyẹn a ní sálámọ̀ sí wọn ẹ̀rí pé lẹ́tà tánàbí náà bá kọ nígbà tánàbí Mẹ́kà tó kọ lẹ́tà sáwọn ọba wàsálàmù aláàmẹ́ni tábà àlìhúdà náà ló sọ àlàáfíà ọlọ́run ọlà ọlọ́run fáwọn tí wọ́n bá wà lórí ìtọ́sọ́nà tí wọ́n bá wà lórí ìmọ̀nà lọ́lọ́run sọ bẹ́ẹ̀ mi náà. ìnáwó ọ̀rọ̀ wo lọ́lọ́ọ̀ ní kí wọ́n bá Musa sọ kọ́ọ̀lá ńlá yìí ná ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀kọ́kọ́ tí mo fẹ́ ká nóòtì nù ẹ wá wẹ́lẹ̀ kejì. àwa dájúdájú àti ránṣẹ́ sí wa kí ni iṣẹ́ náà. pé dájúdájú ìyà ni fún gbogbo ẹni tó bá kọ̀ tó pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ wàtàwálá tó pẹ̀yìn dà sáwọn òjíṣẹ́ tí ó tẹ̀lé wọn ìyà ni ẹwọ́n tí wọ́n lọ fi bẹ̀rẹ̀ fún nígbà wọn dọ́dọ̀ ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́lọ́ ni wọ́n sọ o wọn ò sọ pé ìyà ó jẹ́ òfìrì ọ̀nà o wọ́n ní ẹni tó bá ti pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ tó sì kọ̀yìn sí tọlọ́run ìyà ni tiẹ̀ o níta fẹ́ lò ń bẹ̀ ni pé lónìí táwọn àfáà bá wa ń ṣe wá sí pé ẹni tí ò bá kírun ó wọ náà àwọn yóò ní iná iná nìkan lẹ́ẹ̀ sọ ẹ̀wọ̀n tí Musa fi lọ́ọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fún un ṣùgbọ́n ẹ̀kọ́ tá a fẹ́ ká kọ́ ń bẹ̀ gbogbo àwa duat gbogbo àwa tá à ń pèpè ó ní wípé wọn ò dojú ọ̀rọ̀ yẹn kọ fìrì àwọn náà pé ìyá ni tiẹ̀ wọ́n kàn sọ pé ẹni tó bá pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ tó kọ̀yìn sí tọlọ́run ìyá ń dúró de ìtí wọ́n sọ nìyẹn tó náà tó wá ní sẹ́mi lẹ́níjì rárá o àwọn tó kọ tọlọ́run là ń wí kò wá ní ìrọ̀ ọlọ́run lásọ pé òun kọ la fi sọ níjó ni pé nínú ìròyìn àwọn ànábì ọlọ́run ni pé wọ́n gbọ́n pọ̀. Naam. Ẹ wò béèrè tó náà lọ jù sí wọn. Ẹ rí pé ó gbárí púpọ̀ onílàákàyè ni. Ó ní fámà Bukuma ya Musa ta ni olúwa ẹ̀yin méjèèjì rẹ̀ Musa ta ni kí ni Musa sọ? So? onírọ́bù náà olúwa wa tó béèrè ni ó ní alẹ́dì àtọ̀ kúlà ṣe ìkọlùkọ ó lẹni tó fún gbogbo nǹkan ní ṣákìlù wọn àwòrán wọn àwọ̀ wọn bí wọ́n ṣe rí bí wọ́n ṣe wà ìṣẹ̀dá wọn gangan ẹni tó gbé kalẹ̀ ó ń lọ lọ́rùn tó mà àdá ó sì wàá tọ̀ wọ́n sọ́nà ẹ̀rí inú sábì ismail rọ̀bíkàlà áálá alẹ́dì kọ́lákọ̀ fàṣàwà. ọlọ́run ní ṣe àfọ̀mọ́ fún isma rabbika al'ala orúkọ olúwa rẹ̀ al'ala ọba tó ga jù alẹ́dì kọ́lákọ̀ ọba tó ṣẹ̀dá fàṣàwà ó ṣe láṣẹ pé. alladhi akhraja limar'a ẹni tó mú jáde láti inú ilẹ̀ gbogbo ohun tí ń hù jáde nínú ilẹ̀ àwọn kókó ni òun ló mú jáde. faja'alahu ghusaa'an ahwa lẹ́yìn táwọn koríko náà jáde tí wọ́n tutù gbọ̀dọ́gbọ̀dọ́ tí wọ́n dúdú lọ tó dùn ún wò tó sì ṣe é rí tí ń ṣojú lọ́yìn béèyàn bá dénú oko èèyàn béèyàn bá gbìn tígbàdo náà jáde dáadáa gbogbo ewé a máa dúdú a sì máa wùyàn tó bá gbọ́mọ pọ̀n tó wá múrùkẹ̀ jáde inú èèyàn a máa dùn kò sẹ́ni tínú rẹ̀ ò ní dùn bọ́ka bàbá rẹ̀ bá tú rí tí gbogbo rẹ̀ da tí ewé iṣu jan ọlọ́run ní fájà aláwùgù sáán tó bá tún yẹ ọlọ́run ó tún wá sọ gbogbo ẹ̀ di pupa rẹ́ṣúrẹ́ṣú tí wọ́n tún wá gbẹ dànù. إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ìtafẹ́ fàyọ́ ń bẹ̀ ó làlàyé kẹ́ wo gbogbo ṣákìlù yẹn ọlọ́run ọba dá gbogbo nǹkan ó dà ní ẹ́ ó ṣe láṣẹ pé ó fún nǹkan ní àwọ̀ ẹ rí i pé tí wọ́n jù síwájú fìràhùn yẹn ká ní wọ́n sọ fún pé olúwa wa ní alikọ́dírù tàbí kí wọ́n sọ pé ṣàdí tí wọ́n lọ gbé ọba alágbára ni yóò ní òun náà lágbára tí wọ́n sọ pé olúwa wa ọba tí ń sọ̀rọ̀ ní ọ̀rọ̀ lòun náà ń sọ yìí yọ olúwa wa ọba tó ríran ni òun náà ríran ẹ̀wọ̀n tí wọ́n lọ fún un ìntí fìrà náà ò lè sọ pé òun ń ṣe ti Ibrahim nìyẹn tún gbé ọlọ́run sọ̀rọ̀ nípa ànábì Ibrahim ọlọ́run ní ẹ̀yin èèyàn sẹ́yìn náà ò tí ì gbọ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ sí ń bẹ̀ ṣé wọn ò ròyìn ẹ̀ fún yín ẹnìkan tí ń bá ànábì Ibrahim ṣe fàǹfà tí ń bá a jiyàn lérí olúwa rẹ̀ pé bóyá ó ń pera ẹ̀ lọ́lọ́run ànábì Ibrahim ní wọ́kọ́ lọ́lọ́run. olólùwà tèmi òun lẹni tí yóò yíwá yùmí tí ń yé ni tí sì ń pa ni kí lọkùnrin wá wí oníṣẹ́yìn òní anna òhìwà umid òun náà máa yé èèyàn wọn a sì máa pààyàn àwọn àfọ́hùn tẹ̀fsìrì ni ó kó àwọn ẹrú jáde ó ní ó yá àwọn méjì yìí ẹ kó wọn jáde ẹ pa kan ẹ fi kan lẹ̀ sórí òun pa kan òun dá kan sí. Si sẹ́wọ̀n pé kì í ṣe tí Ibrahim sọnù Ibrahim wá rí pé orí ọ̀rọ̀ àwọn kan jáde ńbẹ̀ yẹn ò ní lọ́bẹ̀ Ibrahim ó wà pé làákàyè rẹ̀ kúrú ẹja tètè fún tí ó tètè yé kí ló wá sọ. ó lé ó dáa náà olúwa mi ló ń mú oòrùn yọ níbùyọ rẹ̀ tí sì ń mú nítorí náà ìwọ jẹ́ kóòrùn ó máa ẹyọ níbùwọ̀ kó sì máa wọ̀ sí ìbùyọ̀. bú ìtàlẹ́dì káfàrọ̀ jẹ́bẹ́tẹ́ gbọ́mọlé lọ́wọ́ ojú tì í. torí wípé kò lè ṣe ọlọ́ọ̀ni wàlọ́ọ̀lá àdìlẹ́kọ́ ọmọ vọ́ọ̀lì mi gbogbo àwọn ọ̀ṣẹ́bọ ọlọ́run ò ní fi wọ́n mọ́nà. ọlọ́run ní thumma hada lẹ́yìn tọ́lọ́run wá dá gbogbo nǹkan wọ̀nyí tán hada olótó ń fọ̀nà mọ̀ wọ́n. ọlọ́run ló ń fi ọ̀nà mọ̀ nǹkan náà. ìtọ́sọ́nà tọ́lọ́run fún gbogbo nǹkan ẹja tí ń bẹ nínú omi bí wọ́n ṣe wà nínú omi yẹn tó wọ́n ríran nínú omi wọ́n sì máa bá wọn ó ṣe lò. màá mú àpèjúwe ẹyọ kan wá láti ṣàlàyé èèyàn nítorí àsìkò ọ̀ní nígbà tí wọ́n ń fi àwòrán báwọn ọ̀ní ṣe ń bímọ hàn àwọn ọ̀ní wọ́n ó jáde yọ pé ọ̀ní àwọn nìkan ní ọ̀ní ọ̀ní crocodile wọ́n jáde nínú omi tí wọ́n bá jáde nínú omi tán wọ́n fẹ́ yé nìyẹn torí wọ́n máa yé ẹyin ni wọ́n wá wá sórí ilẹ̀ orí yanrìn wọ́n wá rin ìrìn tó jìnnà sí etí òkun tí wọ́n ti jáde tó jìnnà dáadáa wọ́n ó ṣe wá lọ gbẹ́lẹ̀ tí wọ́n bá gbẹ́lẹ̀ tán wọ́n wá yí ẹyin wọn sínú ilẹ̀ wọ́n tún wá bu yèpẹ̀ wọn èbó lórí wọ́n wá padà sínú òkun àsìkò tí wọ́n máa jáde yẹn lásìkò ẹ̀rùn tá ń pè lásìkò ọ̀gbẹlẹ̀ níbí ìgbà náà wọ́n á tún padà sínú òkun nígbà tí òjò bá ṣẹyọ tí òjò kọ́kọ́ rọ̀ ẹ rí i pé àkọ́kọ́ òjò ara máa ń sán púpọ̀ ara tí máa ń sán yẹn àwọn ẹyin yẹn ó máa pa nínú ilẹ̀ báwọn ẹyin yẹn bá ti wá ń pa àwọn ọmọ ni ó máa jáde àsìkò yẹn náà làwọn ẹ̀yà wọn tó yí ẹyin yẹn ó máa bọ̀ láti inú òkun ṣùgbọ́n àwọn ọmọ yẹn ó ti jáde ńgbà náà ṣùgbọ́n ọmọ kọ̀ọ̀kan ò ní ṣì ọ̀dọ̀ yáyà sí ìyá tó yí ẹyin yẹn gangan lọmọ yẹn ò lọ bá wọ́n wàá kó wọn padà sínú òkun wọ́n wàá lọ mọ tọ́jú wọn wọ́n mọ mójútó wọn táwọn náà fi dàgbà alẹ́ di gẹ́gẹ́ bí n ti yà. ìkọlẹ́kọ̀ òfò màhádà ọlọ́run ló dá àwọn ẹyin lọ́lọ́run ṣe wọ́n tẹ́lẹ̀ àtọkùn la ọlọ́run ní ẹ̀rí bẹ́ẹ̀ tún ṣe rí fi ayi sùúrọ̀ tí máa ṣá àárọ̀ kàbákà ọlọ́run wá gbé wọn jáde lọ́ni ìgbà tọ́lọ́run gbé wọn bẹ́ẹ̀ àdá ó tún wá fi wọ́n mọ̀nà wọn ò sí ọ̀dọ̀ ya àwọn ẹ̀yà wọ́n á pọ̀ bẹ́ẹ̀ ní àwọn ẹranko tí mi bá ní kí n mọ̀ mú kọ̀ọ̀kan tó àwọn ẹja tún bẹ́nu omi láti kangun Atlantic àwọn ẹja wọ́n lọ yé sí òpin ẹ̀ lọ́hùn tí wọ́n ń pè ní migration wọ́n tún padà fúnra àwọn ọmọ yẹn nígbà tí ẹyin wọn bá pa tí wọ́n dẹja ni wọ́n padà lọ bá àwọn ìyá wọn lọ́hùn ní ìrìn tí e ṣe rìn ẹgbẹ̀rún máìlì fúnra wọn ni wọ́n mọ̀nà pé bẹ̀yẹn làwọn òbí àwọn wà a rí inú àwọn ẹyẹ náà tó ṣe pé tó bá fẹ́ pa yé yóò kúrò láti orílẹ̀-èdè kan lórílẹ̀-èdè míì tó bá dé orílẹ̀-èdè yẹn yóò yé bẹ́ẹ̀ yóò tún wá padà síbi tó ti wá táwọn ọmọ yẹn bá dàgbà ń bẹ̀ ni wọ́n tún tó wá fò báyà wọn àwọn èèyàn ò ní lọ bá wọn wọ́n sì bí tí wọ́n wà nǹkan ni wọ́n lọ. àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́nsì tún wá ṣe experiment nígbà táwọn ẹyẹ yẹn ń padà wọ́n tún wá lọ da òkè rú pẹ̀lú ariwo kúrúrú kí wọ́n lè dàrú pé àwọn onímọ̀ náà wọ́n tún sara wọn jọ wọ́n padà síbi tó yẹ kí wọ́n lọ bẹ̀ wàá ní fìràwọ̀n náà tó sọ nígbà tó wá rí pé ọ̀rọ̀ àwọn Musa yìí eléyìí ni wọ́n ń pè ní èsì ìpanumọ́ ọ̀rọ̀ yìí ó káàyàn láyà eléyìí kọjá kéèyàn ó tún wẹ́rí nǹkan kan wí ó dà ẹ wá wo bí tó tún lọ ọ̀rọ̀ wọn tí wọ́n kọ́kọ́ sọ. ọ̀rọ̀ táwọn Musa tí wọ́n kọ́kọ́ sọ fún wípé iná kọ́dí òhìyà ìlẹ́yìnà annalẹ̀ àdábà alámankadaba wàtàwálá ìyà ẹlẹ́ta eléro ń bẹ fún gbogbo ẹni ó bá pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ tó sì kọ̀yìn sí tọ́lọ́hún ẹ wá wòbí tó lọ béèrè ẹ wòbí tó ti lọ yọ. ó ní ó dáa kùrú nílùúlá àwọn tí wọ́n ti kọjá ṣáájú kẹ́yìn ó tó dé lójíṣẹ́ ńkọ́ kùrú nílùúlá àwọn ará ṣáájú má bá lù bó lọ́rọ́ tí wọ́n ipò wo ni wọ́n wà ìrẹ musa ń gbàbí wà ń pẹ ẹni tó bá kọtọ lọhùn àwọn tó ti wá dé kíwọ tí wọ́n ti dé tí wọ́n sì ti lọ ṣáájú kó tó dòjíṣẹ́ ńkọ́ tí wọn ò gbọ́ tiẹ̀ ipò wo wọn wà ẹ tún wò béèrè náà kí ni musa sọ. wàlá ya ń sá musa ò fẹ́ kó rẹ̀ sí ọnu musa ò sọ pé wọ́n wà nù yà. No kò sì sọ pé wọ́n wà náà gbádùn ó ní ilimu ha ń dàrọ̀ bí ìmọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ olúwa mi. fi kìtàbìn gbogbo tí wọ́n ṣe pátá ti ń bẹ lákọọ́lẹ̀ láyàdé lòrọ̀ bì wàlà yànsà olúwa mi èé e ṣìnà o olúwa mi kì í ṣe kí ni kì í ṣìnà wàlà yànsà bẹ́ẹ̀ ni èsì e gbàgbé.

mahda ẹni tó ṣe ilẹ̀ ní pẹrẹsẹ ja'ala ó ṣe ilẹ̀ ní kíni ní pẹrẹsẹ ilẹ̀ tẹ́ òun lẹ́ tó ń sọ. sálàkà lákùnmù fi hà ó tún là á fún yín lórí ilẹ̀ náà ṣubúlan àwọn ojú ọ̀nà. ẹ wo òkè táwa bá ń wà pátá báyìí ah, òkè ló yìlú kàìmbó lágbà ẹ kàn rí wípé àlàfo kan ó mọ bẹ níbi òkè téèyàn ó lè àwọn tí ò bá mọ̀ lú ìní ìsìn tí wọ́n bá rókè ń pé ah bó làwọn ará ẹ̀kan lè ṣe ń lọ ṣàkúnmí láyé ìjọ tí wọ́n ní ń gbórí òkè bó làwọn ará ẹ̀kan ṣe ń bọ́ sí ùgbẹ́ bó làwọn ará ẹ̀kan lè ṣe ń bọ́ sí àkùngbá bó làwọn ará àkùngbá ṣe ń débẹ̀ bó làwọn ará òkè kílókè tìbí ti ń jẹ́ bóò ni wọ́n ṣe ń bọ́ sí ẹ̀yìn lọ́hùn irú onímọ̀ yìí pé ibi agbó òkè làyẹn pé ìlú ń bẹ lẹ́yìn ibẹ̀ ọ̀nà ó sì ń bẹ níbi ẹ̀yìn òkè téèyàn ó gbà so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba tó lànà fún yín lérílẹ̀ àwọn yóò fi àwọn àlàfo sí yóò jẹ́ kẹ́ ẹ ríbi tẹ́ẹ̀mọ̀ gbà tẹ́ẹ̀mọ̀ gbà kọjá lérílẹ̀ ọlọ́run ọba tó ṣe bẹ́ẹ̀ وأنزل من السماء ماء ẹ̀kún sọ ha فأخرجنا به أزواجا من نبات شتى. ọlọ́run ọba yìí àwọn tí wọ́n ń gbé polar region kí n tó kú lórí ọ̀rọ̀ pọ́lọ́run ńlá ọ̀nà fún wa lórílẹ̀ ni o. àwọn tí ń gbé apá òkè ayé àwọn Scandinavian countries àwọn bíi Sweden àwọn bíi Norway Iceland àwọn ibi ìran táwọn Eskimos tí wọ́n ń gbé Arctic Ocean òkun tó tún dàbí Atlantic bí ètò yàwé kó tà ń wò òkun kìí ṣọ̀ṣà òkun gangan àwọn ará abẹ yẹn tó bá tún wá di àsìkò yìnyín gbogbo òkun yẹn ó sì di yìnyín wọ́n sì sọ ojú rẹ̀ orí rẹ̀ di títì wọ́n sì máa gbé mọ́tò rin orí ẹ̀ láti Sweden lọ Norway orí òkun ni wọ́n gbà késọkọ̀ ojú omi ni wọ́n lò wọ́n tún kọ́lé epo sórí òkun torí pé gbogbo ẹ̀ ti di yìnyín ẹ wò bọ́lá tún ṣe mú ìlànà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n wàá máa dúró di àsìkò yìnyín tí wọ́n bá fẹ́ lọ sírú orílẹ̀-èdè orí ẹ̀ ni wọ́n gbà kọjá ẹ wọ́n bọ́lọ̀ ń ṣe ṣe fúnra ọlọ́run ló láyún òní kalẹ̀ kéjì àwọn scientist àbáwọn èèyàn ló ronú technology kan pé ẹja lò bẹ́ẹ̀ láyé john skater ni wọ́n lò wọ́n fi kíní tí wọ́n fi kíní bàtà tí máa ń rìn lórí yíyún òní wọ́n lò talent tó lànà fún wa ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ èèyàn tabatúndélé alẹ́ aṣálẹ̀ ó tún ní bọ́lọ̀ ń ṣe lànà ń bẹ̀ ọlọ́run tún lànà fáwọn ará inú ilẹ̀ aṣálẹ̀ táwọn èèyàn rìn pọ̀ tátẹ́gùn máa ń fẹ́ ọlọ́run tún bá wọn wára kún mi tí ó lè rìn nínú atẹ́gùn tí ń fẹ́ eruku àtẹ̀pẹ̀ tí ó kó sí ìyàn lójú ẹ̀rọ àwọn ọ̀ràn búúsù táwọn bá lo láwàní wọ́n fi gbogbogbò imú àtọjú wọn bóòlù èèyàn ṣe lè máa lọ́ngbà tí atẹ́gùn ń fẹ́ yẹn rìn ọlọ́run adára kún mi bátẹ́gùn bá ti ń fẹ́ ti ń fẹ́ yẹn rìn ó ní ọ̀rá kan nínú yóò fi bo ojú àkọ́kọ́ yóò fi bojú kò ní jẹ́ kí dọ̀tí ó kó sí lójú tí atẹ́gùn yẹn bá lè tẹ́ ìpẹ́ tún pọ̀ ìpẹ́ ìpẹ́jú tinú yóò tún fi bo tí èpè ń bá tún wá pọ̀ yóò wá díjú pátápátá yóò sì máa lọ láì ní lajú ìlú tí wọ́n sì ń lọ náà ni ó gbé wọn lọ gbogbo àwọn tí wọ́n wà lórí ẹ̀ ò ní ríran mọ́ ṣùgbọ́n wọn ò máa lọ láì ní yájú yóò sì gbé wọn délùú tí wọ́n ń lọ bẹ́ẹ̀. ẹ̀ẹ́dẹ̀ẹ́ kọ́ńpáàsì láàfin máa rìn kò sí kọ́ńpáàsì ọlọ́run ṣe kọ́ńpáàsì sára ẹ̀ sára ràkúnmí. naam. àwọn nǹkan tí ń sọ fún fìrà ọ̀nà nù o wà á ń zàlámínà sàmá ìmọ̀ sáwọn tó gba àlàyé ìtàbá ní ká máa kó sínú kùránì kò ní àmọ́ ru ẹrù kì ní ìlàfi ní bùkátà sí tafsir àlàyé kùránì àwọn àlàyé tí Musa ń ṣe nu níjọ́ náà fún fìrì àwọn pé ṣé wọ́n lè ṣe náà wà ń zala mi náà sàmà ó ń sọ kalẹ̀ láti inú sánmà omi ṣàkóso ta a tún wá ń fi mú jáde láti inú ilẹ̀ kí la mú jáde àsìwájá mi nabat àwọn oní oní takọtabo àbí ká pé àwọn irúgbìn orí méjì méjì méjì àmú wọn jáde ṣáta tí wọ́n sì jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ́ oríṣiríṣi àmú jáde inú ilẹ̀. kòlú wáyà ayé máa jẹ wáràáwò àni àmàkùn àwọn ẹran yín náà wáràáwò ẹ máa fi bọ wọn bẹ́ẹ̀. iná bí ìdálẹ́bà láyà tẹ̀ ẹ wo mi a ṣe dọ́gbọ́n bú fìràhùn iná fi ìdálẹ́kà nínú eléyìí tá a sọ ìlà àyàtì àmì bẹ́ẹ̀ lè ó lè nù hà fáwọn ńlá káyè ìtẹ́ ń sọ ni pé tó bá ti gbọ̀rọ̀ yìí ò ní làákàyè wọn ò pé direct <laughs> ẹ wọ̀rọ̀ yẹn téèyàn bá fẹ́ bá yẹn sọ̀rọ̀ ńgbà míì èèyàn á máa bú yẹn tí ó tún fún yẹn lówó yóò bú yẹn lówó ah bàbá ah n tí mo fi fẹ́ràn bàbá yìí ó bàbá ọlọ́run ó gùn yín lẹ́mi irú yín yìí ọlọ́run ó jẹ́ ó pọ̀ lórílẹ̀ àní fi ń sàwọn àti báyìí ọlọ́run ó jẹ́ kó ajẹ̀pẹ́ bàbá kò sí ọ̀rọ̀ tí bàbá ò lè sọ n tí mo fi ah kò sí ọ̀rọ̀ tí bàbá ò lè sọ akin ni bàbá sẹ́yìn pé ó ti bú tí bàbá ń bá gbé dé sẹ́yìn pé nínú ọ̀rọ̀ tí ìbá ti ní kò sọ̀rọ̀ tí wọ́n èé sọ sàn pé inú ọ̀rọ̀ náà ní sọkúsọ wà nínú ọ̀rọ̀ sàn pé ní kíni wà ìsọkúsọ ní pé bàbá yìí náà máa sọ sọkúsọ ọkùnrin tó wá fà kan yọ ó ní kò ní tìjú nìtúmẹ̀ ẹ̀kọ́ báwọn ni ó yọ ọ̀la àbáka ọmọ yìí ọ̀la àbáka ọ̀la àbáka ó sì ti bù àwọn tó gbédè tí wọn kò tí bàbá yìí onísọkúsọ ni ẹ mọ́ pọ̀rọ̀ ẹ o torí náà ńlọ́mi jẹ́ pé èdè àwọn tó bá gbọ́ tí wọ́n bá lò ẹni tó bá gbédè láàrin wọn tí máa fapá àwọn ẹni akílódé ah, kò bú wọn náà kò sí ah, kò jẹ́ eyín ó ti sọ̀rọ̀ ọlọ́run sànù wà fà tẹ̀síwájú. Súra mélòó lọ́hùn? Ṣùárọ̀. Ṣùárọ̀ ẹjá mọ̀ bí ìtàn bá lọ iná torí àsìkò torí pọ̀ nǹkan kọ́lọ́rọ̀ o akànyà lọ́bẹ̀ ni o ọlọ́ni ibẹ̀ láti dá yín ibẹ̀ náà láàdá yín padà sí òkúrọ̀ ibẹ̀ náà látún ti gbé yín jáde láti fà yín yọ tààrọ̀tàn òkúrọ̀ nígbà míì àtún fà yín ó tó bẹ́ẹ̀ ó ti tó ó ti tó inú wa bí fìràhùn pé àánú sọ́rọ̀tù à ń bí ìyá ẹni àbí kọ́sọ́ọ̀sì ni ó ti sọ yún ó ní wà fàáltà fàálà tákà láti fàáltà ṣé ṣùárọ̀ ni ajẹ́ pé mi tẹ́ ń kà ni. ẹ wọ̀rọ̀ gbàtọ́ àrí pé gbogbo ọ̀rọ̀ tí Musa kọ́ lẹ̀ yìí lágbára ó ní ẹ̀ẹ́ ó tọ́ sí ọ àwọn àfáàní wọ fa'alta fa'alataka lati fa'alta tẹ́ ń pè ní tongue twister nínú English àbí bita pepper pig kìíní kan pepper eh, pig kìíní kan pepper Mr pepper pig mi mọ́ bó lẹ́ ṣe kàánú bá eh, Mr kìíní kan ṣé àti rántí ó wà nù Yorùbá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló rò pọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọ ló lọ́pọ̀lọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọ ni kò lọ́pọ̀lọ lórí rárá ó ṣòro wí díẹ̀ tànáfúrú lè kẹ́límọ̀ ẹ̀ eh, aṣọ funfun mọ́ funfun ní funfun kí funfun mọ́ òtí lè funfun ní funfun kí funfun fun ẹ́ ó ti lè funfun ní funfun kí funfun jù rú nǹkan báwọn wọ́n ní nínú ọ̀dọ̀ àwọn àfóńgbàlágọ̀ wọ́n tẹ̀yàn bá sọ̀rọ̀ báwọn pé kò ní fàṣọ́hà wọ́n ní kò sí fàṣọ́hà ń bẹ̀ kùránì sì ní fàṣíhì ni kò gbọ́dọ̀ sí ọ̀rọ̀ tí ò jẹ́ ọ̀rọ̀ fàṣọ́hà nínú kùránì wọ́n ní kí wọ́n á taari fa'alta fa'ala takala ti fa'alta tó jẹ́ tànà fúru báwọn àwọn àbá wa ní ọlọ́ kèé ṣe pé tànáfùrù ni in tó ṣẹlẹ̀ pé ọlọ́run fẹ́ ká mọ súra tó ṣẹlẹ̀ níjọ́ yẹn pé inú bí fìrẹ̀ áhọ̀nù tẹ́yìn bá bínú èyàn sọ̀rọ̀ débi pé èyàn fẹ́ kí ló lò pẹ̀pọ̀ fàájọba alátẹ́kẹ́lẹ́ ti bá ń jà inú bí ìjọba òun ló fẹ́ wó dànù yìí fàáltà ó ṣe fàálà tákà ìṣesí rẹ̀ láti fàáltà yìí tó ṣe ó rán létí ní tó mú nílùú Misra ńjọ náà nígbà tẹ́nìkan kú tọ́lọ̀ ń pé látọwọ́ ẹ̀ ló ṣe sábàbí ikú rẹ̀ tó fi sá kú òun tó fi sá lọ lu Madian kéṣe àwòtán yẹn tó fi lọ lẹ Madian ló wá rán létí wà ń tà mínà kàfírìn aláìmoore ni ọ́ kèfèrí tóun sọ ń bì wà ń tà mínà kàfírìn kéṣe aláìgbàgbọ́ látúnṣe o aláìmoore àwa la rè wáyé omi alásanwó ẹni tó fún ọlọ́yàn la ilaha illallah ọlọ́run mọ̀ kú iṣẹ́ o fìràánà ọ̀tá ọlọ́run ọ̀tá Musa ẹni tí ó parun òun ló tún sanwó orí ẹ̀ ìyá Musa tó jẹ́ pé tó yẹ pé ó gba tọ́lọ́ ni yóò fún Musa lọ́yàn láì gba kọ́bọ̀ ìtún wa ń sanwó ọyàn tí ìyá Musa ń fún ọmọ rẹ̀ ìtún sanwó fún ìyá Musa lórí ọyàn tí ń fún ọmọ rẹ̀ tó bí ọmọ yìí sì ni ó pàjọba ẹ̀rún òun á rò pé òun gbọ́n. إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين ọ̀rọ̀ Musa pọ̀ ẹja ṣùgbọ́n ẹ kí la lọ yẹn inni asma'u wa arọ ibi tá a ti lọ nìyẹn alákọ̀ọ́kọ́ nù yẹn pé ọlọ́run ràn wọ́n ṣe gbogbo àná láti gbọ́tàn yẹn ẹlẹ́ẹ̀kejì náà sáni òun náà ní tahadid asamuhu tí ó jẹ́ wípé alimurọ́dù bíi atahadid òun náà lè tọ́lọ̀ wọn bá sọ nù suratu Zukhruf tọ́lọ̀ ní am yahsabuna anna la nasma'u sirrahum ọlọ́run ní àwọn èèyàn tí wọ́n ń ṣèbàjẹ́ lórílẹ̀ àmìyà sàbúnà ṣé wọ́n lérò wípé a ná àwọn ọlọ́run lánàsmáù a ò gbọ́ sírọ̀ ohun kọ̀kọ́ wọn wà nàìjíríà ohun àti sọ̀rọ̀ jẹ́jẹ́ wọn nàìjíríà ohun ọ̀rọ̀ tí wọ́n jọ ń sọ jẹ́jẹ́ síra wọn ṣé wọ́n rò pàwọ̀ ọlọ́run ò gbọ́ ni àwọn tí wọ́n ń plan pé ọgbọ́n wo láàdá o táwọn ọmọ muslim ò tún fi ní ṣe islam o ó dà ẹjẹ́ àdọ́gbọ́n nínú curriculum ẹ̀kọ́ àwọn kan wà bẹ́ẹ̀ ní wọ́n pè ní curriculum manahij ìkànnà àwọn afá oní àti ní manahij qawmi ukhbirukum bí mustaqbilihim ẹ fún mi ní curriculum ìlú kan màá sọjọ́ iwájú wọn fún yín tẹ́ pé gbogbo táà ń kọ́ léèwé nìsín curriculum òun ni ó sọ bí àwọn ọmọ yẹn ó ṣe rí lọ́la so àwọn nàṣọ́rọ́ àtàwọn ọ̀tá Islam nínú tí wọ́n fi kó àwọn ọmọ mùsùlùmí sọnù ó ní curriculum tá à ń lò ní school curriculum yẹn àwọn tí wọ́n sì design làwọn ọ̀tá ọlọ́run ní Europe nígbà tí àwọn òyìnbó tí wọ́n bínú sí Pope torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní Europe òfin tọlọ́run ẹ̀sìn ni wọ́n fi ń ṣèjọba ọba ìmọ̀ bẹ lábẹ́ àwọn àlùfáà níjọ́ náà ṣùgbọ́n nítorí àṣejù àwọn àlùfáà àwọn àlùfáà kìí ṣe àlùfáà mùsùlùmí o àlùfáà ṣọ́ọ̀ṣì là ń wí o nítorí àṣejù wọn tí wọ́n ń jẹ gàba lérí àwọn èèyàn tí wọn ò sì fáwọn èèyàn láǹfààní láti lo ọpọlọ tọ́lọ̀ ń fún wọn fún dàgbàsókè ọmọnìyàn àti tẹ̀síwájú nínú fi bí àwọn èèbó ń jọ́nà ní Europe àwọn èèbó Gẹ̀ẹ́sì àwọn èèbó Potokí àtàwọn èèbó Faransé wọ́n wá bínú sí olórí àwọn àlùfáà jọ́nà tí ń jẹ́ Pope wọ́n wá jagun wá ní rárá àwọn òfẹ̀sìn mọ́ nítòfà tí wọ́n fi sọ pé please this now is not a religious issue this is a political issue táwọn èèyàn àti ọ̀rọ̀ pa àwọn kàwé ń sọ ládàradà ń bí lẹ́jọ́ náà ni wọ́n ní aṣòpinya láàrin òṣèlú àtẹ̀sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀sìn ni wọ́n fi darí ìlú lọ́dọ̀ àwọn èèbó gan fúnra wọn àṣejù àwọn àgùdà ló fà á tọ́rọ̀ fi dàrú báyìí nígbàtí àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì tí wọ́n ń gbé àbájáde ìwádìí wọn jáde wọ́n ló takò tọ́lọ́ wọ́n bẹ̀rẹ̀ sí pa wọ́n wọ́n ń sọ wọ́n sẹ́wọ̀n àwọn bíi Copernicus àwọn tí wọ́n sọ pé ilé ayé yìí kò tẹ́ pẹrẹsẹ ilé ayé rí roboto ni wọ́n ló takò tọ́lọ́ ń wí wọ́n pa wọ́n àwọn èèyàn bíi Galileo Galilei tí wọ́n sọ sẹ́wọ̀n àwọn oní àwọn tí wọ́n ṣáàjò onímọ̀ báwọn wọ́n fi ìyà jẹ nípa wọ́n ń pe kí nìyẹn ní inquiry ìfẹ́ lọ́bẹ̀ torí ìtàn míì tó nù ni wọ́n jó àwọn míì níná ni wọ́n so wọ́n báyìí sígi wọn àjò wọn ná nínú fi wá bí àwọn ará àti ìjẹgàba àṣejù ọba ò fẹ́ rí olórí àlùfáà ó lè dúró síta fódìdí ọ̀sẹ̀ kan kò ní jẹ́ oríhun ni àwọn èèyàn wá yarí wọ́n ní today we are separating politics from religion religion from politics àwọn ṣe òpinya láàrin ètò òṣèlú àti ẹ̀sìn we separate the church from the state àwọn ya ntí ń jẹ́lé ìjọba kúò ní ti ń jẹ́lé ìsìn ọlọ́run ìjọ náà ni wọ́n wá lé póòpù lọ sí Vatican wọ́n á ní àwọn yàlú kan fún nínú rome pé orílẹ̀-èdè ti ẹnu kó máa jọba ń bẹ̀ ibẹ̀ ni kó ti máa sọ̀rọ̀ pé country ni wọ́n máa láṣà ambassador bí ó ṣe wà Nàìjíríà wọn lámbàsádọ̀ alámbàsádọ̀ ń bẹ̀ òun náà president kan ni ṣùgbọ́n wọn ò jáṣẹ gbogbo àṣẹ sẹ́yìn pé nínú Vatican àṣẹ ṣọ́ọ̀ṣì ni wọ́n lò ń bẹ̀ wọn ò wá jáṣẹ wọn ó kọjá síta mọ́ nítorí àṣejù wọn ìmọ̀ bóyá agbọ́n nǹkan tá ń sọ látara bẹ́ẹ̀ àwọn níjọ́ náà lọ́hùn ni wọ́n á lọ yí gbogbo tí ń jẹ́ ètò ẹ̀kọ́ padà tá ń pè ní curriculum wọ́n wá lọ ń kọ́ àwọn èèyàn ní science wọ́n ń kọ́ àwọn èèyàn ní art wọ́n ń kọ́ àwọn èèyàn ní humanities ìmọ̀jìnlẹ̀ science ẹ̀kọ́ ìbágbépọ̀ ẹ̀dá àti ètò ìṣèlú àti ọ̀rọ̀ òṣèlú wọ́n ń lọ ń kó àwọn èèyàn ní ìlànà tí ò ní mú ti ìgbàgbọ́ ọlọ́run ọba lọ́wọ́ wọ́n yọ ọ̀rọ̀ ọlọ́run kó ń bẹ́ẹ̀ ìdí nìyẹn tá a bá lọ kọ́ gbogbo ẹ̀kọ́ yìí wọn ò ní fi tọ́lọ́run sí i báwọn ọmọ bá wá jáde wọn ò ní fẹ́ràn ọlọ́run ó jọ tọ́ ọlọ́run kọ̀ríkúlọ́mù yẹn ni ẹ̀yin tẹ́ ẹ lọ yunifásitì náà ẹ ti rí ń sìn táwọn bàbá sọ pọ́lọ́n sọ báyìí wàá rí i pé wàá kọ́kọ́ gbé wò nú social study wàá fi wọ́n tí ò bá ti bá a ẹ wo ìgbà tí wọ́n fẹ́ sọ pé ìyàwó kọ̀ọ̀kan ni ká máa ní inú social study wọ́n ti lọ bẹ̀rẹ̀ wọ́n ní nuclear family extended family nuclear family ẹ̀ ń wà ya ọkùnrin kan àtobìnrin kan ọkọ àti ìyàwó kan péré wọn ò ní jẹ́ ìyàwó yẹn ó pé méjì wọ́n àwọn kan ló ṣe change ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta tẹ́lẹ̀ wọ́n ní nuclear family father mother and children wọ́n ò ní sọ pé father and mothers or wives gbogbo ọmọ tó wá gbarú social study kọjá tí wọ́n máa fẹ́ ya nuclear family wọ́n wá ya fúláàtì tó wà fantastic àti mọ́tò wọn á yà wọ́n sí wọ́n wá yẹ extended family ọmọ pọ̀ wọ́n á jẹ́ káwọn ọmọ èèyàn wọ pátá wọ́n dọ̀tí wọn ò ní róúnjẹ jẹ wọ́n á jẹ́ kí wọ́n dúró síbi tí ò dá rádaràda ṣé n pé bọ́mọ yẹn ṣe ń wòye pé hmm, i'm going to establish a nuclear family yóò ti wà lẹ́mí ẹ̀ káàfà kan á mọ̀ ṣe wá sí pé fáńkì ho máa tọ́ bàlákún mìíràn ní sáyé wọ́n sì ná wọ́n sì lá sàwàrùbá wáyé ní kíbi tó máa ń la táàdé ló fàwa ìdàtà tó bá wá ti yóò ní afáàyè ìsàn uh, you know he doesn't he's not educated okay doesn't know what he's saying kí ni social study john tó ti wò ní o òun ló jẹ́ obìnrin wáyé ti polygamy nísìn wọ́n ti kà á kíní yẹn ti wà ń bẹ̀ ẹ wọ àwọn kíní kan tí wọ́n tún ti ń kọ́ńsìn ẹ̀hùn secondary school sí wọ́n ní àwọn olóyè wọn ìyẹn ni àwọn prefect wọ́n ní kí wọ́n máa lo democracy àwọn staff kọ́ ni ó máa yàn mọ́ àwọn student ni ó campaign táwọn student bá wá campaign tó bá wà àwọn student ó vote fún therefore ọmọ burúkú tẹnu ẹ̀ dùn tó sì rówó ra ẹmu fáwọn ọmọ secondary school yóò náà fẹ́ jẹ́ sp oníwó vote láti ilẹ̀ ni wọ́n tún ti ń kọ́ àwọn èèyàn ní democratic education kọ́ra nù mathematics wọ́n fi sí sínú syllabus pé gbọ́dọ̀ kọ́ wọn ní voters education london statistics ẹ ṣàlàyé ẹ gbogbo subject ni wọ́n lọ fi sínú english ẹsẹ̀ tó kọ́ gbọ́dọ̀ jẹ mọ́ so láti ilẹ̀ lọ́pọ̀lọ́ àwọn ọmọ yẹn ti lẹ̀ mọ́ pé democracy is the best system of governance táàbà kan wá ń kanú kúrán pé ọlọ́run bá ní sẹ̀rí àkànyìn nínú nínú nínú ọpọlọ ló ti ń ṣe nínú kò sọ lẹ́nu o because wọ́n ti fi sínú curriculum curriculum ni máa shape tó bá jẹ́ ìlú tó fẹ́ràn ogun ni ọ̀rọ̀ ogun ni wọ́n máa sọnù curriculum wọn so wọ́n yọ ẹ̀sìn ọlọ́run wa ni gbogbo náà jíwá àwọn yẹn àwọn ọ̀rọ̀ jẹ́jẹ́ wọn yẹn wàsí rọ̀hùn àti kọ̀kọ́ wọn tó fi dórílẹ̀ èdè nàìjíríà mo wo kìnnìkan lórí CNN ṣe àgbẹ̀ wọn sọ pé gbogbo tó bá ti jáde nínú pépà àti rédíò àbí tẹlifíṣàn èyí wọ́n yé ṣe síkírìtì mọ́ èèyàn lè sọ wọ́n ń sọ̀rọ̀ China wọ́n ní apá kan wà ní China tó yẹ pé mùsùlùmí ni gbogbo òlù kò sẹ́sìn míì ju Islam lọ wọ́n á sọ population pé they are about one hundred million ní population wọn ọlọ́run á dá wọn pé wọn ò sí láàrin China wọ́n dá dúró ni wọ́n wá ta kété sáwọn yòókù ṣùgbọ́n Chinese làwọn náà èdè ni wọ́n sọ wọ́n dẹ̀ ṣó wọn CNN mo ti gbọ́ wá ní ìjọba China wá wò pé tó bá mọ̀ dọ̀la àwọn eléèlé sọ pé àwọn ní the state tàwọn wọ́n wá mọ̀ọ́mọ̀ ṣe train rail line ọkọ̀ ojú irin wọ́n mọ̀ọ́mọ̀ ṣe rélùwé tí ó láti Beijing láti ọ̀rún gbùngbùn olú wọn lọ síbẹ̀ CNN wá sọ pé ìjọba China wá bẹ̀rẹ̀ sí gbé àwọn èèyàn lóǹgbẹ pé kí wọ́n lọ mọ́ gbé àárín wọn CNN wá sọ pé ìdí ni pé wọ́n fẹ́ pollute wọn they don't want them to have that unique nature wọ́n fẹ́ kí wọ́n wà polluted kí wọ́n táwọn yẹn tí ó jẹ́ kèfèrí yẹn bá lọ gbé àárín wọn kí wọ́n da gbogbo àárín wọn rú kí mọ̀ wọn torí pé àwọn ń wò pé níjọ́ iwájú wọ́n lè sọ pé àwọn náà fẹ́ ní orílẹ̀-èdè tiwọn ṣùgbọ́n táwọn pé irúwà ògiri wa ti wọ́ ẹnu wọn ò ní kò wọ́n lọ máa fẹ́ àwọn ọmọ wọn obìnrin kí wọ́n fún wọn lóyún nù kí wọ́n bímọ kí wọ́n sọ àwọn ọmọ yẹn di kèfèrí kó má bàa rí bẹ́ẹ̀ ẹ wo ète ọlọ́run á ní amúyá sàbò nà. tí wọ́n rò pé gbogbo ohun táwọn ń ṣe yẹn àwọn ohun ọlọ́run ò rí ni. ẹ̀pọ́n tanra yín jẹ́ ìtọ́lọ́run fẹ́ ṣe náà ni ó padà ṣẹ tọ́lọ́run ni ó padà ṣẹ lérílẹ̀ gbogbo yẹn ìwàhálà lásán ni èyí tọ́lọ́run bá ń fẹ́ náà ni ó padà ṣẹ ṣùgbọ́n lè tàdíìdì ni ọlọ́run ọba lòun gbọ́ gbígbọ́ yẹn kèye pé ó ń fún wa ń rò pé òun gbọ́ ẹni tó bá ti wá ń ṣe nǹkan burúkú yẹn tọ́lọ́run lòun mọ̀ gbọ́ àyà rẹ̀ ó wàá já pé ẹ́ ọlọ́run fún un nírò pé gbogbo tó ń ṣe ní kọ̀kọ̀ àti ní gbangba olówà ní orin fàákìú pé fàmọ́mọ́ kọ ọlùkà wálé àṣírọ̀ rúzọ ìrọ̀tún. wàhánà rúbà rìzà tún wálé hakimu lọ́hùn. والنار بارزة والحاكم الله ẹni tí ń ṣàlẹ̀ o onífàmẹ́mọ́ kọ lùkà wálé azrọ́rù zọ wà kí ló fẹ́ wí kí ló fẹ́ wí láròjàre àfà nígbà tí wọ́n ní mọ́ tó ní ẹmu ohun òkè mu stout ohun èmu stout ohun òkè mu tí inú gò but ẹmu is natural ẹmu is natural yeast wà ń bẹ́ ọ máa ń mójú clear ó dẹ̀ jẹ́ oògùn ibà tó bá ń pẹ́ mo dá ni ọlọ́run ní dá sára ọ̀pẹ náà ó sẹ́pà ti dáhùn èsì ẹ̀ ní nǹkan bí àwọn tẹ̀fsìrì tó lọ kí la sọ ń gbà náà a ní tó ń sọ yẹn kò ní ìdí kùránì láti fún lésì ohun gan tó dúró fún rẹ̀ omi ti ń jáde lára ẹ̀ mélòó ni ìyàwó ẹ̀ omi ti ń jáde lára ẹ̀ jáàmù omi ojú ń jáde àbí èé jáde omi imú ń jáde là ń pè ní kun omi tẹnu ń jáde là ń pè ní tọ́ kẹlẹ̀mbẹ́ a sì máa tẹ̀lé omi tara ń jáde tá ń pè lóògùn omi ń jáde lójú ara ẹ̀ tá ń pè ní ìtọ̀ ìgbẹ́ ògbóróró náà máa jáde tó jẹ́ tolómi omi wá ń jáde lórí ọyàn ó wá bímọ wá yan omi ọyàn nìkan ní pọ̀sìn onínúkọ́ mọ̀ fọ́mẹ́ gbogbo ntọ́lọ́run bá ti dá dáradára nínà ó yẹ kó ní kó máa fún lómi ìtọ́mú kó máa fún lómi ìgbẹ́mu kó máa fún lómi ikúnmú kò ní apply lọ́jíìkì òun síbẹ̀ òun nítorí pé ó fẹ́ ṣe lọ́run ni so látara bẹ́ẹ̀ ìta ń sàlàyé ni pé fàmámà kọ́ lùkà wálé àṣírọ̀ rúzọ ìrọ̀ tún wọ́n rúbà rìzà tún wálé ha. النار بارزة والحال الأسرار ظاهرة gbogbo ìkọ̀kọ̀ rẹ̀ gbangba ni níwájú Ọlọ́run anẹ́rù báàrìzà Ọlọ́run sì ń jó gírígírí wálé hakimullah Ọlọ́run ni ó sì dájọ́ fún ibrahim Ọlọ́run ń Ọlọ́run tá sọ so látara àsìkò ona ni alimuradu bi ihato olohun lo n gbo lati so fun wa pe gbogbo nkan patako si se to won ni gbo eri e oni suratu mujadila suratu mujadila aya alakoko pe kodisami allahu kodisami nínú súra yìí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nílùú maka house bunu summit àtìyàwó ẹ̀ tá ń pè ní khawla àbí khawala obìnrin àwọn lárúbá wọn ní àṣà kan tí wọ́n bá fẹ́ fìyà jobin wọ́n ní ẹ̀yìn rẹ̀ wọ́n fi ju ẹ̀yìn ìyá wọn yorùbá náà lè sọ pé tí n bá tún gorí ẹ̀ láyé tí n bá gorí ẹ̀ orí ìyá òun lòún gùn yóò ó ti dè ìwọ̀ fún un kò gúlé gún mọ́ ọ̀rọ̀ tó sọ ó ti dè ṣùgbọ́n kò kọ́ọ́lẹ̀ kò ní kú òǹlé ìyàwó rẹ̀ náà ni kò lè lọ ọkùnrin yẹn wá sọ fún ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ obìnrin wá lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wa sallam wá ní ọkọ òun house lẹ́yìn ìgbà tí ó ti jẹ ó ti mú ọsàn tó ti mú mi inú ọsàn tán tó wá ku parapọ̀ ọsàn ṣe àpẹẹrẹ yẹn bá mú ọsàn yóò papọ̀ ó ti gbogbo adùn ara òun ó ti jẹ́ tán ìgbà tó ń wá ti wá di díẹ̀ ló wá lọ fẹ̀yìn ìyá òun jọ ẹ̀yìn òun ẹ̀yìn ìyá ẹ̀ pé ìrẹ́ ànábì ó wá kébò sísá ànábì ó sọ fún ànábì sọlọ́lá alaihi pé bò ànábì nítò bó ti rí nu ó fún kò lè súnmọ́ ọmọ tí ì sọ nǹkan kan pa ẹ̀ bó ṣe nìyẹn àwọn òjíṣẹ́ tí ẹ bá ṣe pọ́ lọ́wọ́ bá sọ pé bó ti rí nu lọ́lọ́run fi ní wàá máa yá ń ti kọ́ ànínà hawa in huwa illa wahyuha bóbìnrin yẹn ṣe wá jáde lọ́dọ̀ ànábì obìnrin yẹn ló wá lọ kébù sí sọ́lọ́run lọ́lọ́run fi ní kọ́ di sami Allahu qawla allati tujadiluka fi zawjiha. ẹni tí ń bá wa ànábì ṣe fàǹfà nípa ọkọ ẹ̀ wàtáṣítàkì ila Allahi ó ké bò sí lọ bọ́lọ́run ó ké gbàjarè bọ́lọ́run. wallahu yasma'u tahawurakuma ìtàkùrọ̀sọ tí ń lọ láàrin ẹ̀yin méjèèjì ọlọ́run ọba ń gbọ́ Allah àsàmì torí pé olùgbọ́ lọ́lọ́run olùrí ni eléyìí ní ìhà àtọ̀ ẹwọ́n tó ń ṣẹlẹ̀ rọ́bù samawati wal ardi olúwa sánmọ̀ láti sánmọ̀ keje lọ́hùn in ti ń ṣẹlẹ̀ láàrin ànábì àtobìnrin kan bí obìnrin yẹn ṣe jáde ọlọ́run sì ń fànà bí nírò ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé ọlọ́run ọba gbọ́ so gbígbọ́ ti bí ni ìhátọ̀ àhátọ̀ lọ́hùn bí kò lè ṣe in elima pé ọlọ́run ọba ìgbọ́ràn rẹ̀ gbígbọ́ rẹ̀ kárí gbogbo nǹkan pátápátá kò sí ìtọ́lọ́run ọba ògbọ́n ń so látara bẹ́ẹ̀ ibẹ̀ ńlá dúró sí nínú àyàtà kà lónìí wàlà umar sakana fi layli wà nàhárí wà hùwà sami'ul alim àrígbọ́yé ń bẹ̀ wípé ọlọ́run kọ́kọ́ sọ nínú àyà tó ṣáájú ilé àyà ilé kejìlá pé kúl liman máa fi samawati wal ard títa ní gbogbo tí bẹ́ńsánmà àtilẹ̀ ìyẹn lè láì ìyẹn pé ọlọ́run ló ní gbogbo tí bẹ́ńsánmà àtilẹ̀ pátápátá tiẹ̀ ni níbi ọlọ́run tó wá ní gbogbo tí bẹ́ńsánmà àtilẹ̀ pátá òun lòún ní láìlan àrọ̀ lóru àti lọ́sàn-án àkọ́kọ́ yẹn ni pé nípa tààyè ó ọlọ́run ló ní gbogbo ààyè àti tí mẹ́mbẹ́ gbogbo ààyè àti tí mẹ́mbẹ́ ọlọ́run ló tún wá ní ní gbogbo ìgbà kò sígbà kan tí ò jẹ́ tiẹ̀ ẹlẹ́ẹ̀kejì tá a rí gbọ́yé ń bẹ̀ ó ní wípé gbígbọ́ tọlọ́run ó tayọ gbígbọ́ tèèyàn gbígbọ́ yẹn òun náà ní fi ń dáhùn àdúrà wa gbígbọ́ yẹn ó ń gbọ́ wa nígbà tá a bá ní bùkátà sí ìkúnlọ́wọ́ àtàránṣe ládọ̀ ọ̀dọ̀ ọlọ́run yóò ràn wá ṣe gbígbọ́ yẹn ó ń gbọ́ ó sì ń sọ fún gbogbo àwọn tí ò ṣe tọ́lọ́run pé òun gbọ́ nǹkan tẹ́ ń sọ láti lé dẹ́rùbà wọn kí wọ́n lè sákò nídìí aburú tí wọ́n ń ṣe kí wọ́n padà sídìí tọ́lọ́run gbígbọ́ pé kò sí ti ń lọ lérílẹ̀ tó ń gbọ́ látara bẹ́ẹ̀ tá a bá wà mọ̀ bẹ́ẹ̀ á lè mọ̀ pé kò sí ti à ń sọ nínú ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bò gbọ́ yóò jẹ́ ká lè máa ṣọ́ ọ̀rọ̀ wa tá a fẹ́ sọ kò sí tá a sọ nínú ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bò gbọ́ yóò jẹ́ ká lè máa sọ dáadáa ńlá Ànábì fi sọ pé man kana yukminu billahi wal yawmil akhir faliyakul khayra aw liyasmut ẹni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run àtọjọ́ kẹ́yìn tó bá fẹ́ sọ̀rọ̀ kó sọ̀rọ̀ dáadáa tàbí kó gbẹnu ẹ̀ lọ kó dákẹ́ ọlọ́run ó ṣàánú wa ọlọ́run kó gbà fún wa dáadáa ọlọ́run mọ́jú ó àlékún dáadáa ọlọ́run kó ṣe fún wa اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت تواب رحيم واهدنا ووفقنا إلى الحق وإلى طريق المستقيم اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار والسلام عليكم ورحمة الله وبركاته ní wọ́n ní omi tá a lè fi ṣe mọ́ra ní omi tó mọ́ fúnra ẹ̀ tó tún lè mọ́ nǹkan tí kò mọ́ omi yẹn mọ́ yóò tún mọ́ nǹkan tí kíni tí kò mọ́ fún àpẹẹrẹ omi kan á bọ́ǹfìtà sí ó ti di bọ́ǹfìtà ó máa bí òmọ́ ó mọ́ ṣùgbọ́n kò lè mọ́ nǹkan tí kò mọ́ sọ àlàyé wa ni pé ó ní omi kan tá a fẹ́ fi ṣèmọ́ra petrol wà lọ́wọ́ wa wá wọnú omi yẹn pẹ̀lú omi petrol kékeré tó wà lọ́wọ́ wa petrol ó lé lórí omi yẹn rekú ọ̀mbẹ́ petrol ó dùn ó lókè rekú ọ̀mbẹ́ so bó ti rí nìyẹn wọ́lá àlàm wà dẹ̀ lómi yẹn lọ. then petrol kò sí nínú ẹ̀gbin petrol kò sí nínú kíni ẹ̀gbin in tó ń ẹ̀gbin òun ni ìtọ̀ àti imí ìgbẹ́ àwọn yẹn ló ń jẹ́ ẹ̀gbin tàbí ẹ àwọn nǹkan tó jẹ́gbin nìyẹn àtọ̀gan kìí ṣẹ̀gbin lọ́dọ̀ àwọn àfáà onífíkíù naam tọ́hìr alaikumus salam mọ́jẹ̀ orú léwúyẹ́rẹ́ pé kí ló adé tàwọn ẹ̀wẹ̀ jẹ́nẹ́bà jìmọ́wò ló ń jẹ́ àwẹ̀ jẹ́nẹ́bà ṣùgbọ́n àtọ̀ gangan fún rẹ̀ tọ́hìr ó máa naam aleykum salaam. ara ọ̀gá kò fẹ́ kí àwẹ̀ ó wà lọ sí hospital ó wá ṣe àyẹ̀wò ara ẹ̀ lọ́dọ̀ dókítà dókítà wa sọ fún ipe àgbà omi àti ẹ̀jẹ̀ báwo làwẹ̀ nígbà tó gba omi àti ẹ̀jẹ̀. ẹni yẹn wàá kúntùm maridan aw ala safari fa'idatu min ayami ukhra ní ìdájọ́ ẹ̀ o ẹ tó fẹ́ gbomi àtẹ̀jẹ̀ yóò fà wẹ́lẹ̀ ni o ṣóyé nígbà rẹ̀ bá yá yóò lọ san àwẹ̀ yẹn padà wallahu alam alaikumussalam ó yàtọ̀ sí ẹni tí wọ́n ní kó wá gba abẹ́rẹ́ láàárọ̀ àti ìrọ̀lẹ́ ìfún lọ́sàn tára ẹ̀ le èèyàn lè gba abẹ́rẹ́ nú àwẹ̀ ṣóyé tí ìbá ti ṣe intravenous tí è ṣe abẹ́rẹ́ tí wọ́n fi ń fún èèyàn lóúnjẹ bí omi tí wọ́n fún tí ó jẹ́ pé èèyàn òun ní ebi ò ní pààyàn ń bẹ̀ ṣùgbọ́n lágbé bí abẹ́rẹ́ kan fún èèyàn lábẹ́rẹ́ láàárọ̀ pé o kan ṣe ó sì lè gba àwẹ̀ èèyàn lè gbà kó já àwẹ̀ wallahu alam àwẹ̀ wọn àti ìyá rẹ̀ wá ń jà ó wá nàka sójú ìyá ẹ̀ sójá mò ń bọ̀ sójá gbé mọ́ ìyá ọ̀hún sójá gbé mọ́ ẹ̀ ní tó ṣẹlẹ̀ ni pé ọ̀dọ́ a pé kí ló fàjà o ká lè mọ̀ dájọ́ mi ṣùgbọ́n èyí yòówù nú ẹ̀ anábìwá Muhammad sallallahu alaihi wasallam oni laisa siyam bi tarkil akili wa sharob inama siyamu bi tarkil ithmi wal na bi tarkil ithmi wa rafas wa insabaka ahadun au shatamaka fakul inni sa'imun inni sa'imun ṣọ́kí tí mo fẹ́ lò ń bí ìparí àdísì yẹn torí àsìkò ni pé ànábì ní tẹ́nìkan bá bú ọ tàbó gún ọ láwọn ni àbó ṣépè fún ọ ni ànábì ní mọ̀ dá lóhùn sọ pé èmi ń gbààwẹ̀ èmi ń gbààwẹ̀ anybody ni ọ̀hún bí nílé ìyá èèyàn so bó ṣe rí nìyẹn wallahu ta'ala alam so ládàáwẹ̀ nìyẹn dínkù tí ò bá sì sọra ó ṣeé ṣe kó mọ̀ ní ládàá lérí ẹ̀ wallahu alam alaikum salam ẹranko tó burú jáì kí ni túnmọ̀ bí burú yẹn ṣé bí àwọn ewúrẹ́ ti ń jẹ bisikíìtì wá tí ń bàjẹ́ oúnjẹ wá ń lé àbí àwọn kìnìún tó ń pẹran jẹnu gbóhùn tiwọn kí ni túnmọ̀ bí burú kí ok ó ti yé mi ó ti yé mi. àwọn ẹranko bí kìnìún tó ń pẹran jẹ tó pàgàlà jẹ kì í ṣẹ̀ṣẹ̀ ní kó jẹ torí pé ìgalà yẹn lọ́lọ́run pè lóúnjẹ rẹ̀ nínú àwọn mọ̀fítárì ìṣù ni mo rò pé ti yé ìgbà ẹran tá a lè ó lè kó lò náà bí dì àwọn ẹran tó ní ọ̀gàn nínú ẹran tí ń so bọ́lọ̀ ń ṣe kádàrà tiwọn tí wọ́n máa lẹ́ṣẹ̀ ṣùgbọ́n àdìsí wa o tó bá di ju ọjọ́ àlìkìyàmọ̀ tí gbogbo wa bá ń bẹ ń dájọ́ ọlọ́run gbogbo àwọn ẹranko náà ọlọ́run ó gbé wọn dìde àwọn ẹranko àgbò tó ní ìwò ìhó tó wá kan àgbò míì tí ò níwò lọ́nà àìtọ́ ọlọ́run ò ní kágbò yẹn náà ó kan tiẹ̀ padà bí adìẹ tó ṣàkejì jẹ lọ́nà àìtọ́ ọlọ́run ní kóun náà ó ṣàjẹ padà tí gbogbo wọn bá ti wá gbẹ̀san lọ́dọ̀ ara wọn bá ń tán ọlọ́run wà ní kí gbogbo wọn ó di erùpẹ̀ bó ṣe rí nìyẹn sheikh sọlẹ alayhislami rahimahullah rahmatan wasi'a wọ́n ní kí ló fà á tọ́lọ̀ fi ṣe yín o nígbà yẹn pé gbogbo wọn ó tún di èèpẹ̀ ni kí ló dé tọ́lọ̀ tí ní kí wọ́n máa kanra wọn ó sì ti tán náà nù ó ní sheikh sọlẹ asemi ní hikma tó wà ń bẹ̀ ni pé lójú àwa èèyàn lọ́lọ́run ti ṣe gbogbo yẹn yóò wá máa fún àwa ń sígínà pé kò sí èrú lónìí déédé ni ọ̀rọ̀ òní ó jẹ́ torí náà ẹni pé ń fẹ́ dọ́gbọ́n kò sáàyè fẹ́ èrú ọlọ́run ọba òní ni àwọn eléyìí erùpẹ̀ wọn ó dà ká sọ dé ni kò sí wọ́n tún ní kí wọ́n gbogbo ìwọ́ tó yàn yàn jẹ́ gbogbo ẹ̀ náà láà padà gbẹ̀sán ẹ̀ lónìí ó ṣéyàn lè jáwẹ̀ ìbéèrè téèyàn máa béèrè lọ́wọ́ àwọn tí wọ́n ń gba ẹ̀jẹ̀ ni pé ṣé èèyàn lè gba àwẹ̀ lẹ́ni tó ń fẹ́ jẹlẹ̀ mi ò mèsì ẹ̀ náà o àfàwọn tó bá wà ń fìdí yẹn ló lè sọ o wàláì mi ò mèsì ẹ̀ o tí wọ́n bá ẹ̀yin ẹ̀ ṣe medical doctor sà ṣe àwọn tí wọ́n bá ṣe medicine ló lè dáhùn táwọn yẹn bá sọ yí pé mo ṣà ń bọ̀ táwọn yẹn bá sọ yí pé èèyàn lè gba àwẹ̀ kó fẹ̀jẹ̀ ẹlẹ̀ èèyàn lè ṣe torí ìjámọ̀ ààrẹ rí o oh god torí ìbéèrè kan bẹ kí ní kan wá bá ń pè ní àlè ìjámọ̀ tí a máa ń fa ẹ̀jẹ̀ dúdú lára èèyàn yẹn ṣó jáwẹ̀ àbí ò jáwẹ̀ kò jáwẹ̀ sẹ́yìn pé wọ́n fà jáde ni so ló jẹ́ kí n máa béèrè ọ̀rọ̀ yẹn wípé tí wọ́n bá ní kò kónira pé bá a kó lè ṣe yóò fi ilẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ní yóò kó nira bá yóò ní láti jẹun á wòye sí ẹni tó fẹ́ fẹ́ jẹ́ lẹ̀ fún ṣé nìyẹn ṣé dandan ni kó fi sílẹ̀ lásìkò yẹn tí wọ́n bá ní kì í ṣe dandan kódà ó lè fi ilẹ̀ lọ́la yóò lọ fi ní ṣìnú nígbà tó bá ṣìnú mo ti yé so bíi mẹ́ta làwọn àfáà pín sí ní abẹ́ kọ́ ìdá àlèmàṣákọ́ tajilibu taisir wọ́n á ní bí àwọn àkámù tẹkìlìfíyà náà ni tó bá jẹ́ pé ọ̀ràn èèyàn ni kí ẹnìyàn gbẹ̀jẹ̀ lásìkò yẹn a jẹ́ pé yóò dọ̀ràn èèyàn kẹ́nìyẹn náà fẹ́ jẹ̀ yẹn lẹ̀ tó bá yẹ pé kìí sọ̀ràn èèyàn kó fẹ́ jẹ̀ lẹ̀ kò ní èèyàn fóun náà kó fẹ́ jẹ̀ yẹn lẹ̀ lásìkò yẹn wa salam ẹnìkan fẹ́ kọ ìtàn ìtàn tó sì fẹ́ kọ yìí kó kí ni ìdájọ́ ẹ̀ ìbéèrè wa ni pé só fẹ́ sọ̀tàn yẹn láti fi pa àwọn èèyàn lẹ́rìn ni tó ayé pé kì í ṣe pókẹ́ fi pa àwọn èèyàn lẹ́rìn ó fẹ́ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni májẹ̀mú ni pé yóò fi sí pé ìtàn tó ń sọ yìí o kò rí bẹ́ẹ̀ o gbòrògbò tí yóò sọ tó bá ti fi májẹ̀mú yẹn sí ẹ̀hẹ́n ó lè wá máa sọ̀rọ̀ rẹ̀ wallahu ta'ala alamu èyí tó fúyẹ́ jù inú ìdájọ́ rẹ̀ nìyẹn ọlọ́run bá nìkan ni onímọ̀ o aleykum salam lẹ́rìn ni ànábì ṣẹ́bi ilé àwọn tí ń pààyàn lẹ́rìn pẹ̀lú irọ́ o ànábì ni ọlọ́run ṣẹ́bi ilé gbogbo àwọn tí ń pààyàn lẹ́rìn pẹ̀lú irọ́ so mùsùlùmí ò lè jẹ́ comedian tó ń fi irọ́ pààyàn lẹ́rìn ṣùgbọ́n tó bá fẹ́ jẹ́ comedian ó rí pé àwọn tó ń sọ true tó bá ti lè true ò ní problem ṣùgbọ́n tó bá jẹ́ irọ́ ni làánà wà lórí ẹni yẹn o wallahu alam mọ́sùkì o kó sọ pé wọ́n á ń pa wá lẹ́rìn inú mọ́sùkì o torí mo ti kàánú pépà bọ̀bọ̀ kan tó ní holy malam níjọ́ tí mo rí holy malam yẹn mo ti ẹ̀rù pé muslim ni àṣẹ christian wá ń ka ọ̀rọ̀ rẹ̀ wá ń sọ bóun wọ́n máa invite oníṣọ́ọ̀ṣì káàkiri fún program kó wá pa wọ́n lẹ́rìn ah nínú ilé ọlọ́run ọlọ́run ṣàánú wa ọlọ́run sì ti sọ́nà alẹ́dínà tákọ̀dù dínà hùm láwọn wà láìbà ọlọ́run ni ẹ má dàbí wọn àwọn tí wọ́n ti sọ ẹ̀sìn wọn di eré ọmọ èké àti eré àgbà somebody say hey hey hey hey hey clap for kìíní kan pàpàpàpàpà àbà mo ní ẹ tún sọ jésù dán méke náà pé tẹ̀yìn bá wà ní school sí tọ́wọ́ ní two times two four clap for jọkẹ́ pàpàpà tọ́wọ́ ní clap for jesus mo ní ṣé jésù tún wà nursery school ni ká máa sọ̀rọ̀ sí pé clap for muhammad ẹnu pé sórí ẹni tí dàrú ni àsàlátù là máa ṣe fànàbí sallallahu alaihi wa sallam next ohun tó sọ náà tẹ́lẹ̀ ànábì ní la yarithu li káàfìrù mùsùlùmá wàlà lè mùsùlùmù lè káàfìrọ̀ sallallahu alaihi wa sallam ànábì ní kèfèrí ò lè jogún mùsùlùmí mùsùlùmí náà ò lè jogún kèfèrí kò bá àti ẹ̀ mọ́ sọ tẹ́lẹ̀ wọn ò lẹ́tọ̀ọ́ sógún ẹ̀ ọmọ tó bá ti lọ kúrò ní islam tí bàbá rẹ̀ wá jáde láyé ọmọ yẹn ò lẹ́tọ̀ọ́ sógún bàbá yẹn nu ṣẹ̀ríà islam ìyá tọ́mọ rẹ̀ náà ti kó inú Islam ìyá yẹn wá jáde láyé ọmọ rẹ̀ yẹn kò lẹ́tọ̀ọ́ sógún ẹ̀ mi mọ̀ bóyá agbọ́ kìíní òye so bó ti rí nù so àyíyún ti wà nù ṣẹ̀ríà ṣùgbọ́n téèyàn bá wà nílẹ̀ tí wọ́n ti lo ṣẹ̀ríà ó wà lọ kọ sínú wíìlì bó o ṣe fẹ́ pín ogún ẹ̀ sẹ́yìn pé ṣẹ̀ríà ti sọ bá ṣe pín ogún ó wà lọ kọ́ bẹ̀ pé kí wọ́n pín ogún yẹn nílànà ti ṣẹ̀ríà báyìí báyìí lọ́ọ̀yà rẹ̀ ó sáyìn gbogbo ó sáyìn tó bá ti kú o ni wọ́n gbé jáde àwọn ẹsikítọ̀ wíìlì ìyẹn ni wọ́n wà máa lò ọmọ yẹn ò ní rí mbẹ́ bó ṣe rí nù wallahu alam. ṣé tí èṣe múslímù. ṣé wọ́n ti píngun kọ́kọ́ tó kú ṣé àmọ́ pé bóyá tọmọ yẹn gan bóyá lẹ́yìn tí bàbá kú tán ni wọ́n di kèfìrí tó wáyé pé wọ́n ti pín ogún tán kí wọ́n tó di kèfèrí wọn ò ní dógún padà torí pé síkọ̀ ni wọ́n gba ogún yẹn pẹ̀lú ẹ̀tọ́ wọn torí wọ́n jẹ́ mùsùlùmí gbà yẹn ṣùgbọ́n gbà tí wọ́n lọ di kèfèrí yẹn another case nìyẹn mo rò pé ní àwọn ọmọ tó ti di kèfèrí lójú bàbá nǹkó tó kú ni tó wáyé pé lẹ́yìn tí bàbá ń ti kú tán tí wọ́n ti pín gún wọn ò lè jogún bàbá yẹn ṣùgbọ́n láyé pé mùsùlùmí náà ni wọ́n gbà tí wọ́n pín gún wọn ò jogún bàbá wọn wallahu a'lam mùsùlùmí lásìkò tí wọ́n ń pín ogún òun ò ní o wallahu alam. ìgbà kan lọ́sùn tí àwọn ustaz eh, eh, olóhùn òyìn àti ustaz ọlágúnjú tí wọ́n ń ṣe lẹ́kṣọ̀ lórí ẹ̀ tí wọ́n sọ ẹnìkan wá ráìtì pé injustice ni èsì tèmi fún ni pé justice ni nílùú èbó mo ti kà á ẹnìkan wíìlì àwọn nǹkan tó ní fájá wàláì wọ́n sọ iye dọ́là yẹn it's not less than ten million dollars ó wílẹ̀ fún ajá tó ń sìn pé ó ní kí wọ́n máa fi tọ́jú ṣé injustice lèyàn so bó ṣe rí nìyẹn <laughs> ẹ tẹ̀síwájú ló lè ṣe àbí báwo lọ̀rọ̀ ẹ̀ ẹni tí tọ́lọ́hun ń wù láti ṣe ṣé wàá máa ṣe ó máa ń ṣe kí wàá kí lọ́kàn ẹ̀ ń ṣe ìyẹn ìdájọ́ ẹ̀ náà ni pé mùsùlùmí ni torí pé àyàfi tó bá ń ṣiyè méjì lórí pé àìmọ́ṣe yẹn ò sọ pé òun di kèfèrí kúfùrù ṣak ìdílọ́gbẹ̀ ní kúfùrù ṣak ṣe kèfèrí tó jẹ́ pé iyèméjì ló ṣokùnfà ẹ̀ ni pé èèyàn ń ṣe iyèméjì pé bóun ò kírun náà kò ìyẹn ṣe kèfèrí náà pọ̀ tó ń kí ìyẹn ṣe muslim ṣùgbọ́n báyìí pé àìkírun yẹn sọ̀rọ̀ di kèfèrí ó wá ń kí i ṣùgbọ́n ẹ̀mí ẹ̀ ń fẹ́ máa fà sẹ́yìn níbi kíkí ìkọlẹ̀ lèyún o so ń tẹ́ni yóò máa ṣe ni pé àkọ́kọ́ yóò máa bẹ lọ́hùn kọ́lọ́hùn ọba kó fi lọ́kàn balẹ̀ ẹlẹ́ẹ̀kejì tírú ìròrí yẹn bá ti ń wá àbí ọkàn yẹn èṣù ló ń sọ̀rọ̀ sí lọ́kàn yóò máa ṣe a'udhu billahi minash shaitani rajim ẹlẹ́ẹ̀kẹrin yóò máa ṣe ìrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ bíi Quran kíkà bíi àwọn adkar subhanallah abihamdi subhanallah ẹ̀dín àwọn àtikárù tánàbí ní ká máa ṣe àtàsìkò tó ní a máa ṣe yóò máa ṣe ẹlẹ́ẹ̀kẹrin yóò máa lọ sí mọ̀jálísù díkìrì àwọn ààyè tí wọ́n ti ń ṣèrántí ọlọ́run bí irú bí ta ti ń ṣe tẹ̀fsírì yóò lọ máa gbọ́rọ̀ ọlọ́run ọba ní gbogbo ìgbà ẹlẹ́ẹ̀karùn òun fúnra ara rẹ̀ yóò máa gbọ́rọ̀ ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kẹfà yóò tún wá máa zina tó sì mọ̀ pé zina mọ́ kó máa ṣe wáàsí pé zina ò dáa yóò kà lọ́kò kódà bí ìwú náà kò ní lè rí ṣe torí yóò ti máa sọ pé kò dáa kò dáa so èyàn máa ṣe wáàsí ẹ̀ dáadáa ẹ lọ́wọ́ àwọn àfáà ti máa ń ṣe sìnà wáàsí sìnà ò da ìsábà wọ ọ̀rọ̀ wọn tí bá débi ayé àwọn rọra fún ni so ọlọ́run kó sànù wa wallahu alam gbàládà lè rí ẹ̀ pọlẹ̀ pápá kan náà àfáà ní tó bá ti ní tẹ̀mù yìí tó bá ti mọ̀ tún yàtọ̀ sósì pé ó lè wọnú iṣẹ́ dáadáa rẹ̀ ṣùgbọ́n èyí tó hàn jù nínú ọ̀rọ̀ ni pé àwọn òbí rẹ̀ ó máa ṣe kí ni yóò máa gbà ládàá ó dàbí ọmọ tá a gbé lọ ọmọ kàn kéke tí bàbá rẹ̀ gbé lọ ọmọ kàn kéke nígbà tí ìbàlágà ó sì máa lọ tara rẹ̀ nígbà tó bá bàlágà wallahu salam san ọgbẹ́ ẹnu tí wọ́n ń pè ní ọ̀sán àkọ́kọ́ ṣó lè gba àwẹ̀ ó lè gba àwẹ̀ tí ò bá di lọ́wọ́ àwẹ̀ gbígbà ó sì dá kírú wọn kí wọ́n ní fikùnlukùn lórí àìsàn tí ń ṣe wọ́n pẹ̀lú àwọn dókítà mùsùlùmí tọ́lọ́pọ̀lọpọ̀ àwọn dókítà tí è ṣe mùsùlùmí tó èètì àwẹ̀ tẹ́lẹ̀ yóò ní kéèyàn má gba àwẹ̀ ni mo rántí ńgbà tá wà ń secondary school tí kejì mi ta fẹ́ ṣe wàhẹ́k tó fẹ́ ṣe wàhẹ́k dókítà kan tó jọ bàbá mi sọ pé kí wọ́n má jẹ́ kó gba àwẹ̀ nú àwẹ̀ pé because ó fẹ́ ṣe wàhẹ́k ó wá ń proof pé ó nídìí oúnjẹ for brain kìnnìkan for brain kìnnìkan bàbá mi kú gbẹ́ kú sọ ọmọ gbààwẹ̀ ṣe àpé ká ní dókítà muslim ni kò ní gífúrú advice wọn tí ohun tí mo fi ní àwọn dókítà mùsùlùmí lèyìn ò lọ bá àwọn ni ó lè bọ́ fojú islam wo àwọn dókítà mùsùlùmí tẹ́sìn tún yé ni o àwọn dókítà mùsùlùmí kan tún wà tẹ́sìn òye àwọn gan tún fẹ́ burú ju kèfèrí lọ so kọ́lọ́hún ṣàánú wa ṣùgbọ́n àwọn tẹ́sìn yé àwọn lálọ́ọ̀bá tó bá wá dín àwẹ̀ bóyá látara kinní yóò tún san padà nígbà táwẹ̀ bá lọ nígbà tó jẹ́ pé kìnní yẹn máa fi ilẹ̀ láti ráàyè gba àwẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó dàbí ẹni tí àìsàn ibà ṣe nínú àwẹ̀ tó wá fàwẹ̀ ẹlẹ̀ ṣe hàn pé táwẹ̀ bá parí ibà yẹn máa lọ ó fi hàn pé ọ̀sà yẹn lásìkò yẹn ló wá pé ẹyọ kan tó tún gbà yókù ṣe hàn pé lẹ́yìn àwẹ̀ àwọn àsìkò kan wà tí ó tún fi ilẹ̀ yóò tún gbà lẹ́yìn láwọn àsìkò yẹn ṣùgbọ́n tó wá jẹ́ èyí tí ó jẹ́ pé kò ṣeé gbà pàápàá ni táwọn dọ́gbọ̀n rárá eléyìí ò tiẹ̀ mú un irú ẹni yẹn ò ní gbààwẹ̀ rárá yóò máa ṣe fídíà tó bá pé a nírètí pé àìsàn yẹn ó ní ìwòsàn fídíà ni yóò máa ṣe ìmọ̀ bóyá gbọ́ kí nìyẹn wallahu alam lọ́tọ́ bá a nírètí pé léwòsàn yóò dúró dìgbà tó bá rí wòsàn yóò gbààwẹ̀ yẹn padà naam aleykum salam ọ̀rẹ́ èèyàn kan jẹ́ atáyéṣe jẹ́yàn lè máa pè bẹ́ẹ̀ èyí tó dáa jù ní ká mọ̀ pé bẹ́ẹ̀ èyí tó sì lálàáfíà jù ni pé orúkọ yẹn gan ò bá mu mo rò pé torí pé ilé ayé ni gbogbo ayé kò sí kò lè táyé yẹn ṣe mo rò pé bólẹ̀ pé tí wọ́n kàn gbà lérò ni pé bóyá wọ́n bí àlàjẹ́ bí wọ́n rí pé bó ṣe ń ṣe alátúnṣe ṣùgbọ́n èèyàn lè jẹ́ alátúnṣe ṣe ṣùgbọ́n alátúnṣe yẹn ẹjọ́ ẹ máa gbọ́rọ̀ mi yóò mọ̀ dáa ká fi ká ṣàfitiẹ̀ sí nǹkan kan gbogbo àwọn orúkọ tó máa ń fẹ́ ń jọ mọ́ àwọn ìròyìn ọlọ́run yẹn ká máa ṣàfitì wọn sí nǹkan kan láti ṣòpinya láàrin àwọn tọ́lọ́run mọ́sàlán rọ́bù àwọn lárúbá ń pèèyàn bẹ́ẹ̀ náà mọ̀rùpọ̀ tiye ṣùgbọ́n wọ́n nínú àkídà gbọ́dọ̀ sọ wípé rọ́bù lè báyìí gbàgbé yorùbá náà wọ́n sọ pé olúwa mi ò bí àwọn ọba bí àwọn kankan wọ́n pè wọ́n lólúwa ṣùgbọ́n nù àkídà agbọ́dọ̀ pé olúwa léyìn yẹn pé olórí inú léyìn ìmọ̀ bóyá gbọ́ kí nìyẹn yé so a ní pé ní mutlakon àbí kákan a ṣàfitì so alátúnṣe àdínì gbọ́dọ̀pọ̀ tí ẹni tí ń tún àdínì ṣe ń bẹ̀ yẹn ṣùgbọ́n tá alátúnṣe general ní ṣe bẹ́ẹ̀ wallahu alam ọlọ́run ọba nìkan ló ní